عباس رضي الله عنهما قال احتجم رسول الله صلى الله عليه وآله وسلم وأعطى الذي حجمه أجره ولو كان حراما لك يكسب الحجام خبيث رواه مسلم وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم قال الله عز وجل ثلاثه أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يعطه أجره رواه مسلم wọn àdéhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn náà tún wá lábẹ́ níjọ́ ní í ṣe pẹ̀lú sẹ́tọ́mì yìí máa ń ṣe láti fi rówó àti tí òfin ọlọ́run ọba tó sọ nípa àwọn nǹkan wọ̀nyí báyìí àdéhùn alákọ̀ọ́kọ́ lónìí ó wá látọ̀dọ̀ àbúlẹ́. ابن عباس رضي الله عنهما قال احتجم رسول الله صلى الله عليه وسلم وأعطى الذي حجمه أجره ولو كان حراما لم يعطع رواه البخاري قال النبي محمد صلى الله عليه وآله وسلم ọtọrọ ọgbọn ọgbọn dẹkọ wọn sì bá dẹkọ wọn wá fún ẹni tó bá dẹkọ yìí ní owó sẹrẹ tó bá lọ jẹ pé èèwọ̀ bá ní owó tí dẹkọ dẹkọ máa gbà lórí bíbá ní dẹkọ tó bá lọ jẹ pé èèwọ̀ bá ní lẹnu yọ ọtẹ ànábì wa tó fún ní nǹkan kan. tó alhijama ìtumọ̀ rẹ̀ òun náà ní dídégò òun dá sí gba lérò pẹ̀lú dídégò òun ní tọ́mọ yẹn máa ń ṣe láti fi mú àwọn ẹ̀jẹ̀ tó dọ̀tí tó wà nínú ara kú lára àwọn ẹ̀jẹ̀ tó dọ̀tí tó wà nínú ara kú lára nítorí pé bọ́lá wọn bá ti ṣe dọ́mìyàn àwọn tó jẹ́ dọ̀tí wọ́n á máa péjọ sínú àgọ́ ara ọ̀pọ̀lọpọ̀ dọ̀tí iná ló ṣe pé àtijáde rẹ̀ ọ̀fáàfà kẹ́bi akọ́nàkọ́nàlá ìtọ̀ ìgbẹ́ ikùn kẹ̀lẹ̀bẹ̀ òógùn iṣó gbogbo àwọn eléyìí wọn bẹ nínú dọ̀tí ara àwọn ètò ṣe pé àtijáde wọn kìí fariwo. ọlọ́run nìkan lọ́mọ ìgbà tẹ́lómi ń so lójúmọ́ ìdọ̀tí ara ní jáde ìdọ̀tí ara ní jáde ó sì ní ọjọ́ tó o fi lè má fi yàgbẹ́ táàbù lè sọ pé ọgbádùn tó bá ti ń ta iye tó bá ti ń tayọ iye àwọn ọjọ́ kan tó yàgbẹ́ ó ti ń túmọ̀ sí pé ọgbádùn. ọ̀gbádùn ọ̀gbádùn ọba sọ pé odúgbò fọlọ́ wọ eyín àgbà ọ̀gbádùn òbí káwọn èèyàn máa rí ọsá torí tí rò rẹ bá sọ bí fifty meters síbi tí ọba jókòó òní ṣe súnmọ́. itọ́ kẹlẹbẹ ikùn òógùn wọn náà ń nù lọ ti ara ti máa jáde náà bá ṣe jíjáde wọn lérò lákòókò kan náà ẹ̀jẹ̀ òun náà máa jẹ́ dọ̀tí nínú ara bí ẹ bó ti ṣe jẹ́ pété bá jẹun kò sí bóúnjẹ yẹn ó sì dáa kò sì sí bóúnjẹ yẹn bí ó ti ṣe burú tó ara ò rí tiẹ̀ mú nínú oúnjẹ yóò sì da èyí tí ọba nídìí ọ̀dà lọ èyí tí ara mú nínú oúnjẹ tá à ń jẹ huwa almuta oxygen èyí tó bá di oxygen tó dẹ̀jẹ̀ òun lára máa múlò nínú oúnjẹ ní ọmọ lọ sínú ọkàn nítorí máa ti rọrùn lára láàrin ọkàn àtọpọlọ ẹ̀mí bẹ́ẹ̀ nìyẹn gbàtẹ́jì ò bá lè rán ma láàrin ọkàn àtọpọlọ tó di pé ọkàn ò lè tì ẹ̀jẹ̀ má lọ sí ọpọlọ kó máa rotéètì báyẹn ẹ̀mí ti lọ nìyẹn ìdènà tí wọn sọ wípé ẹnìkan ọbẹ̀ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan àlùkìyàmù in state of coma intensive care ó túmọ̀ sí pé kò lè dá mímá wáyé rọ̀kan iná lò tí wọ́n fi ń ṣe pumping ẹ̀jẹ̀ látọkàn rẹ̀ lọ́sọ̀pọ̀lọ́ artificial òfìsẹ́kù ẹ̀jẹ̀ dára nídìí o táà ní dín ẹ̀jẹ̀ sẹ́mi ẹran pé ìdọ̀tí tiẹ̀ náà tún wà ìdọ̀tí ẹ̀jẹ̀ wà ìdọ̀tí ẹ̀jẹ̀ ṣe ti nǹkan oṣù là ń àbẹ́jẹ́ àárẹ̀ tó máa jáde fóbìn àbẹ́jẹ́ ìbímọ wọ́n ìbímọ àti obìnrin náà tó èsì kó bímọ ẹ̀jẹ̀ kan wà tó jẹ́ pé ẹ̀jẹ̀ tó ti dọ̀tí je tó sì jẹ́ pé máa bẹ ara. bá sì ṣe pọ̀ sí nínú àgọ́ ara ni ló lè máa bí kí ọ̀pọ̀ àìmọye àwọn àárẹ̀ téèyàn ọ̀mọ̀dé kọ́ máa dà ẹ́ láwọn. torí rẹ̀ iná máa ṣe ń ṣe al-hijama. Ànábì Muhammad sallallahu alaihi wa ó fi hàn wá nínú àwọn hadith eléyìí tó kún régé. wípé alhijama ọ̀nbẹ nínú ọ̀nà kan eléyìí tó ṣe pé èèyàn máa ń gbà láti ṣètọ́jú àárẹ̀ ara nínú ọ̀nà kan tó ṣe rí àfihàn wa téèyàn máa ń gbà láti ṣètọ́jú àárẹ̀ ara nínú àwọn ọ̀nà tó ṣe rí àfihàn oní ẹni kíkà mọ̀ pé àpò ibẹ̀ gan ni gbogbo àárẹ̀ ti ma bẹ̀ onílé àrùn torí rẹ ká jẹun ká sóúnjẹ jẹ ìmẹ́nu pé yàn máa pọ̀ ká má máa di àjẹrán kù àjẹránjú ìmẹ́nu pé yàn máa púpọ̀ àjẹyó. ajẹsí kun bámbám níbẹ̀ ni pé èèyàn òru èèyàn mánú rò dáadáa ló sì jẹ́ pé kéèyàn máa só oúnjẹ jẹ ó sì má máa jẹ àjẹyódọ́rùn ọ̀nbẹ ni kéèyàn mójútó àlàáfíà nǹkan míì ọ̀nà tún ni ọ̀nà wo gan-an nínú rẹ̀ ní ká ṣe alhijab alhijama wọ́n pè ní dídégò lédè Yorùbá èsì kò nẹ́sẹ̀sì kọjá kò ṣùgbọ́n nǹkan tó ṣe é gbé wọ́n dé mọ̀nyàn lára lẹ́yìn tí wọ́n ti ṣe àwọn àṣesíwájú kan bíi kí láti wo àwọn àyè ibi tí wọ́n ti máa ń ṣe ìjàmà yẹn eléyìí tó ṣe pé ó ti wá rọrùn púpọ̀ lónìí àwọn àyè igbó àtàyè igbó àtàyè igbó ti lè ṣe ìjàmà ẹ wá wò ojú ibi tí wọ́n ti fẹ́ ṣe ìjàmà yẹn ẹ wá ra abẹfẹlẹ ẹfutọ ẹfutọ ẹfutọ ẹfutọ ẹfutọ lónìí ìlọsíwájú tún ti bá débi pé a tún lè má nídìí abẹfẹlẹ ẹnìkan àti àti ṣe ebi abẹ́rẹ́ ẹlẹ́nu ṣoṣo tó ti ń yóò ti ṣe yóò ti dá àwọn ọkọ̀ sí ojú ibi tẹ́ fẹ́ kẹ́jẹ ọgbà jáde léyìí tí ó sì sínú tó ṣe pé yọ ọ̀sán yọ wá lè bí ẹni sí gbẹ́rẹ́ so tó bá ti fi tọ́ tẹ́bi tọ́ tẹ́bi tọ́ tẹ́bi tọ́ tẹ́bi tọ́ báyìí so tẹ́sí fi ìgò sójú bẹ́ẹ̀ kò bá jẹ́ ké la fi sójú ẹ̀ kò bá jẹ́ ìwò la fi sójú ẹ̀ sòtó ti dín mú so ẹ̀jẹ̀ yẹn ọmọ jáde yẹn ọmọ jáde yẹn ọmọ jáde lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe gbogbo ẹ̀ tán tí àyè yẹn bá lọ san òní hàn lójú rẹ̀ gbé bóyá tí ẹ fi nǹkan tọ́ bẹ́ẹ̀ so nínú ìlọsíwájú tọ́lọ̀ tún dé kọ́ èèyàn ní ìsìn الحجامة ojú ọ̀nà àti ṣètọ́jú ni ó sì ní àwọn àyè eléyìí tó ṣe pé wọ́n ti máa ṣe ó ti wà lápọ̀ọ́lẹ̀ tó bá ra ẹ̀rọ tán fi ń ṣe lónìí wàá rí ìwé pélébé tó bá wá wọ́n ṣàlàyé síbẹ̀ ibo àti ibo àti ibo wọ́n ti máa ṣe hijama tóbi lórí orí tó fi débi pàkọ́ gan tó fi dé ẹ̀yìn ọrùn tó fi dé ẹ̀yìn bó wọn máa ṣe láyà tó fi dé bàdí bó wọn máa gbé sí tó fi dé tán títí lọ́ba kó làwọn ẹ̀jẹ̀ tó dọ̀tí tó dọ̀tí máa pè sí lára súnà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n á fi hàn wá fún àdìsí tó gúnrégé ọjọ́ òwúlọ́ ẹ̀ká máa fi ìjà máa wá sí. bíi déètì wo gan lọ́yẹ kọjẹ́ láti ti fún tọ́ka sílẹ̀ alhijama nínú tó pàtàkì púpọ̀ àná ó sì yẹ kọjá pé lóòrèkóòrè èèyàn ṣe ó ń bẹ náà èèyàn tó pé orí fífọ́ gbogbogbò ayé náà ti lóògùn lóògùn lóògùn lóògùn ó sì hijama bi mórí fún ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé wọ́n sàṣì nínú tó lọ́ọ́ máa fi ba àṣàṣì jẹ́ àlùfẹ́jọ́ àmọ́ àbẹ̀ tọ́lọ́ ọ̀bọ gbàjẹ́ yóò dàbí gbà tí ẹnìkan ọ̀sàṣì ọ̀rọ̀ àlùfẹ́jọ́ àmọ́ ó ń bẹ nínú nǹkan tí ọlọ́run máa fi ẹlòmíì tó ṣe pé ń wọ́n ọmọ kọ̀ọ̀rọ̀ máa bí wọ́n lè sọ pé àtọ̀ rẹ̀ lẹ́ẹ̀ ẹgbẹ́ tó máa ṣe hijama fún afa ní gbogbo tí sin ọba dìgbà hijama ọlọ́run àbá wọn fi sànù àwọn ẹrú rẹ̀ púpọ̀ sọ̀sùgbọ́n ń fi àkíyèsí tó pọ̀ pápá jùlọ pẹ̀lú báyìí ṣe wá dà lónìí ó di pé àwọn àrùn burúkú ilé ìdáhùn bàbá tí wọn gbọ́n pa rẹ̀ rí ambọ̀sibọ́sí àwọn bàbá bàbá bàbá bàbá wa irú àwọn àrùn burúkú yẹn ti gba ayé kan ní sùn wọ́n sì máa ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ abẹ́fẹ́lẹ́ kínkankan torí ẹ̀ agbọ́dọ̀ ṣàkíyèsí gidi o wípé kíní ike tí wọ́n ń lò fún nìjáàmù àbí ihò tí wọ́n ń lò fún gbọ́dọ̀ jẹ́ tó sì pé lẹ́yìn ìgbà tí wọ́n lò fún yàn kátá afọ́ ní fífọ̀ gidi pẹ̀lú àwọn kẹ́míkà tó dáa tó lè pa gbogbo nkóhun wọ́n bá tiẹ̀ lè sẹ́kù nínú irú àwọn kè àbí inú òkú yẹn. bákan náà a sì gbọ́dọ̀ ṣàkíyèsí bí abẹ́fẹ́ lẹ́tàn lò fẹ́ nìkan àgbọ̀dọ̀ ló lò bẹ̀rẹ̀ kálukú ló ń gbé tiẹ̀ láwọn. ọlọ́run nìkan lọ́mọ ti ń sẹlómi ọmọ bàá jẹ pé lórúkọ pàǹwá làáfíà àwa lọ fọwọ́ ara wa gbé jọgọdì nírọ ọ̀nà ọ̀sàgbọ̀ so alhijama ó da púpọ̀ ibi tọrọ máa ń lọ lálẹ́ ó náà ní pé téèyàn lè máa fi ṣiṣẹ́ téèyàn lè ṣí ṣọ́ọ̀bù alhijama Nigeria limited. àbá àdèsí ọ̀dà tí mo bó ṣe dáa tó wọ́n gbà nítòsí àwọn ọ̀sìpìtì wọ̀nyí báyìí wọn náà pèsè ìjàmọ̀ nítorí pé ń bẹ nínú ọ̀nà tọ́jú ilé tí Islam fara mọ́ láì sí rí láwọn àyè púpọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn èèyàn máa fi iṣẹ́ olóòlà wọn máa fi ṣiṣẹ́ ṣe iṣẹ́ òun gbàjámà wọn máa fi ṣiṣẹ́ ṣe pé olóòlà tí ń bá yàn dábẹ́ tí ń bá yàn kọlà ó tún máa bá wọn fárí ṣé ó lè fi kúnṣẹ́ rẹ̀ náà kíkọ́ máa bá yàn ó sì máa gbowó lórí ẹ̀ kí bá ṣe rí i pé nǹkan kan tó kọ́mọ̀ bàjẹ́ láàrin àwọn haúsá wípé àwọn ẹni tí ń ṣiṣẹ́ olóòlà lọ́dọ̀ tiwọn wọn máa báyà dégbò ìrẹ́ tó bá sọ fún pé kọ́bọ̀ dégbò ẹ̀ka náà iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀sùn lórí lónìí wípé àwọn kan wà nínú àwọn Nàìjíríà wa pàápàá jùlọ àwọn haúsá fẹ́ gbé wọ́n gbé alimadina wọ́n gbé mẹ́kà wọ́n níwò ìgbélu tí wọ́n ń ṣiṣẹ́ alìlíjàmà yìí tíjọba gba àwọn láàyè rẹ̀ nígbà tó ti ní wọ́n máa ń fà ní rẹ̀ tí wọ́n sì bá wọn sí àwọn ṣọ́ọ̀pù ìgbàlódé tí wọ́n modernize ẹ̀ táwọn èèyàn sì máa rọ́ lọ bọ̀ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ wọn là ń sọ lónìí owó tí wọ́n pa ń bẹ̀ wọ́n sọ́tọ̀ àgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní owó bàjẹ́ ń sẹ́yìn nírú àlùmọ̀dínà náà dá àmà dá ti wá gánà jà pé pé látàrí sẹ́yìn wọ́n kọ́ àwọn ilé sí nàìjíríà ọ̀rọ̀ wọn là ń sọ̀rọ̀ sówó tó ń gbà tó. mẹ́kà bẹ́ẹ̀ náà ọ̀bẹ bẹ́ẹ̀ náà wọ́n àwọn haúsá wà láti sínkì sí sàwùjọ ti pẹ́ wọn náà ṣiṣẹ́ ní ìsìn ní kò pẹ́ kò dín náà a tún wá padà rí mi ọmọ mi sùn wọ́n ti ń bá àwọn èèyàn wá jogbo. àwọn náà ti dá ní ìjàmà ìjàmà lẹ o tí a di nǹkan báyìí wọn fẹẹ lé àwọn èèyàn wa bọ́ọ̀lì tọ eléyìí túmọ̀ sí pé ìjàmà àwọn kan fi ń ó sì ṣeé pẹ́ẹ́pẹ́ yìí náà ti rẹ̀ rọ́ ẹnití ọba mọ npa rẹ ọmọ lọba bẹ bu ọmọ tí wọn ti ṣe ìjàmà ọkọ ẹgẹtì ẹ tó wọn kí ọ fi abẹ bu ọ láyà ẹnití ọba mọ npa rẹ torí bí tábàtì láǹfà bẹ tọ́bi kankan mọ lọ gé sa lọ sí tó alayhi wa sallam ìgbà tó wá dégò ó wá fún ẹni tó bá dégò ó fún lówó sẹ tẹ́lẹ̀ débẹ̀ yẹn á sọ pé hadithun marfu ìròyìn dánàbì sẹ́ni ó ní ìdájọ́ pé ìsì ànábì wọn ròyìn fún wa sẹ́wọ́n rí ibi tí sàbẹ̀ tí wàá sọ pé walau tó bá lọ jẹ́ pé haramu ni kí agbánidégo owó bíbánidégo ọ̀nàbìgbà tuntun eléyẹn lè sàdé ọ̀rọ̀ dání ọ̀rọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma eléyẹn là ń pè ní mudraj ọ̀rọ̀ àsáwọ̀ ntí ìsara rẹ̀ sáwọ̀ inú rẹ̀. torí eleyi ọrọ ọ̀rọ̀ sàábì pọ́nbélé eleyi istanbul fifa ịdajọ yọ látàrí ẹ̀rí eléyìí tí mo náà bá ṣiṣẹ́ ó sọ bí ẹni tí ń fèsì báwọn ẹni tó sọ pé haramu ni kí abánidéko gbowó bíbánidéko ó haram. pàtó sí pàánù bí sallallahu alaihi wasallam nǹkan ọtọrọ pọ́ńpù dínkù ó sì sanwó lẹ́ni tó bá dínkù lẹ́yìn lẹ́wọ́ àmọ́ ni àbámu ni sallallahu alaihi wasallam ìdí ní àbáṣe fẹ́ fà mí. al Bukhari ló gbé jáde nínú ẹgbà wa ti Imam Muslim òun fi hàn wá nínú hadith Ibn Abbas yìí náà ó ní hajjama an-nabiy sallallahu alaihi wasallam. abidun min bani bayaba ọlẹ́rú kan nínú àwọn ọmọ bayaba olódégò bá nàbí sọ̀rọ̀ bá àdùsọ̀rọ̀ ẹrù ọ tó bá jẹ́ pẹ́rú ló bá dégò fún kí ló dé tá ń fẹrù fẹ́rú lẹ́nu pẹ́rú kò lè olówó rẹ̀ lónìí. ẹ èèyàn sọ pé ó ṣiṣẹ́ ó sì gbowó ṣẹ́ fún olówó rẹ̀. kan ó tún wá fi hàn wípé Abu Tayyibah àbí Abu Tayyibah wọ́n lòun Abu Tayyib báyìí ó sì jẹ́ mọ́wúlẹ́ fún Muhaysah ibn Mas'ud láti inú àwọn Banu Haritha tó òun náà ti jẹ́ ẹrú rí ṣùgbọ́n tá ti bọ́ òkun lọ́rùn rẹ̀ ẹrú tó bá ti bọ́ òkun lọ́rùn rẹ̀ náà ń pè ní mọ́wúlá tálákọ̀ọ́kọ́ ẹrú tó wọ́n ti bọ́ òkun lọ́rùn rẹ̀. Abu Tayyiba ẹrú ni tẹlẹ ẹrú ti Banu ya tọ́wọ́ bá nàbì dégò máa ń pò ní Abu Hind adẹ́gbẹ́ dídégò ànábì sallallahu alaihi wasallam ẹ̀sẹ̀ yìí máa dégò ní òrèkóòrè àwọn tí sì máa a rí nínú hindi nínú wa tọ nígbà tí wọn ní àbútọ yìí bá hindi ó ti túmọ̀ sí méjì wọn lẹ́nìkan láti nu Banu Bayada wọn lẹ́nìkan láti nu Banu Haritha a sì mọ̀ pé Banu ṣe àbí òye wa nísìnyí Ẹ̀gbá àti Ìjẹ̀bú náà ni wọ́n sọ pé ẹnìkan láti nu Ẹ̀gbá ẹnìkan láti nu náà ni wọ́n torí mo rò wa yé wa ni wọn. so bẹ́ẹ̀ náà ni bànú bayọ́bọ́ àti banu hàríyà àti inú ẹ̀yà méjèèjì làwọn eléyìí ti jáde. wọ́n wá ní ẹnìkan Abu Tayyiba ẹnìkejì Abu Hind Tayyiba obìnrin náà abọ́kùnrin obìnrin Hind obìnrin ilé ìtumọ̀ sí kò tó obìnrin lẹ kọ́kọ́ bí abu rẹ náà lẹ́ẹ̀mọ̀ jẹ o Abu ọmọbìnrin jẹ o àti sàlàyé o mi lé lórí èsì kó obìnrin ọmọ wa retí ìgbà tó bá bí ti máa ẹ mú wọ́n ti wá gba àbúrò péye àbúrò péye ọwọ́ ayé ọwọ́ ajọ́ abdullahi wọn abu abdullahi péye rògbáyé àwọn kílósì wọ́n dàbí àbúrò wọ́n péye wa ẹ̀ torí pàrọ̀ lómi ọ̀gbá dùn láti àlebíyànṣe máa hùwà àkọ́bí ọmọ náà ni wọ́n máa fi ṣe kí ni náà máa ṣé wọ́n rí àbú àbú àbú kan kéésù pọ̀ kí a lè pe Yorùbá ìnagijẹ ìnagijẹ ìnagijẹ ó yẹ kí gbogbo èèyàn mi lórí àwọn tí ò tó ìbímọ ṣùgbọ́n kò lè kò lè dípò kọ rẹ láéláé ìwà sí pé gbogbo gbà kí lórúkọ rẹ Abu Hind lórúkọ rẹ Abu Abdillah ǹǹ kì í so kọ rẹ kì í so kọ àwọn tó pè sọ́tẹ̀lẹ̀ torí gbogbo èèyàn ló lè jẹ́ Abu Abdillah gbogbo èèyàn ló lè jẹ́ Abu Hind. ìrírí ti fi hàn wá láyé wa nísìn bí àwọn èèyàn tó kàn máa jẹ́ abókiní kan abókiní kan abókiní kan yẹn ọ̀pọ̀lọpọ̀ nù wọn. wọ́n máa ń gbó kọ́ pamọ́ torí nǹkan tó burú lọ ó lè jẹ́ kí wọ́n ti declare abụọ wanted wọ́n máa jẹ́ àbú àbú àbú torí sọ pé àbú Ibrahim ibn Ahmad wọ́n pè é wa àbú Ruqayya Ibrahim ọmọ torí ní sọ́wọ́ sọ́kọ́ àbúrò ìyàwó náà àbúrò ìyàwó Ibrahim Ibrahim ewo ọmọ Ahmed bẹ́ẹ̀ náà làwọn obìnrin wọ́n mú kínní kan kò so wọ́n á fẹ́ ọgbẹ́jọ́ kan wọ́n á ní kí ló rẹ á ní mú mú torí pé Ummu Ruqayyah èso kọ òbúrúkọ sọ pé Ummu Ruqayyah Khadijatu bintu Ahmad rò pé yẹ wa eléyìí èso kọ ṣùgbọ́n Islam ní ká máa lò ó torí pé àpọ́nlé wà ń bẹ̀ walillahi al-izzatu wa li rasulihi wa lil àtàwọn olùgbàgbọ́ òdodo làgbé gáàsì. tó torí inú àǹfààní tó tún wà kíkọ́ ọmọ máa lakọ̀ mọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ lórí. a ah, ahmed abu rukayya abu wa aha àpọ́nlé ń yàtọ̀ sí ẹ ibrahim ẹ kílọ̀kọ̀ tiẹ̀ yé kúrú so eléyìí tó bá wọn náà rí àpọ́nlé gbà a sì ti sọ ẹ má abbreviate ẹ àbí ẹ má short débi pé yóò tún á abu umu kí ni jẹba kí ni jọba wọn tún gbé Ruqayyata wọn gbé mi wọn bá di abu lásán wọn bá di umu lásán umu báwo abu báwo kọlùkọ ẹgẹ tiẹ ẹ pé mudafun ilayhi. tẹ́lẹ̀ ń jẹba òtún wa tó bá gbé ẹ bá tún wa fẹ́ sọ òfin lárúbáwá àbú rukayata kan kò ṣe déédéé o ọmọ rukaya kò ṣe déédéé o torí pé munada mudaf ni ló ti dà. ẹ kàn ti gbé yá o ẹ gbé mi ni harfu ya aba Ruqayya ya umma Ruqayya ajẹgbẹ aba Ruqayya bẹ́ẹ̀ sì sọnù èsì àbú o àbóhùn ti dìklá ìpolódo náà ní káwé nítorí ẹ ń ni omi ti fi ń àmọ́ gbogbo èèyàn ti pé pípé ló ń pè aha. àmọ́tẹ́ máa ń sọ̀rọ̀ pé wọ́n á lọ sọ́dọ̀ Abu Muhammad wọ́n á lọ sọ́dọ̀ ọ̀rọ̀ lásán àmọ́ nìsín èmi dẹ́ pé ọ̀ bẹ́ Aba Ruqayya Aba Ruqayya kése abu kése ummu umma Ruqayya umma Ruqayya bil pẹ̀lú fatha tó yé wa eléyìí jẹ́ báwọn tán ìsìláàmù dáa púpọ̀ ẹni àkọ́kọ́ yẹn ẹrú ló sì wà ẹrú ló wà eléyìí tá a pè ní Abu Hind tó ti kọ́ jẹ́rú wọ́n tún kò náà láàbò kìnnìkan ẹ̀rígbé Islam ọ̀pọ̀ àwọn èèyàn eléyìí ti jẹ́rú rí wọ́n ti wá fún lómìnira síbẹ̀síbẹ̀ wọ́n tún kò náà ní Abu Tayyiba. Abu Tayyiba tó lè jẹba tó anábì sallallahu alaihi wasallam rìwáyà kan tó fi hàn wípé ńgbà tánàbì fún ẹni tó bá dégò yẹn lówó ọwọ́ tí wọ́n àwọn olówó rẹ̀ sọ̀rọ̀ Abu nìyẹn tó tinú àwọn ya Bayadọ̀ wá anábì báwọn èèyàn wọ́n dàkún wọ́n dè lówó wọ́n dín owó tí wọ́n ní yọ ọsàn fi rọmìnira rẹ̀ wọ́n dín kù ọlá àbúṣe bá nàbì ṣe dídé kò yẹn dáadáa ajẹ́ pé owó tá ń san fún yẹn nìsín torí dẹ́rú bá ti dépò mọ̀ká tẹ́bẹ̀ kọ́kọ́ ìwé pẹ̀lú olówó rẹ̀ kíkó ń fẹ́ ra òmìnira òun olówó rẹ̀ yóò fún ní àǹfààní àti lè máa ṣiṣẹ́ nìsín fúnra ara rẹ̀ nítorí pé sẹ́ńtì máa ń ṣe yẹn ìgbà tán ti fún láǹfààní ẹ̀ òun náà láǹfààní àti máa ní owó torí pé ní owó tí máa ń ní náà ni ó ti máa ṣe ni ni ó ti máa sanwó tí ó fi rárá rẹ̀ padà. ànábì tí wọ́n á bá a bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n dín lówó tí wọ́n ní ọ̀sán kí wọ́n dín ilé ìjọba. tó ànábì sallallahu alaihi wasallam ó fún lówó sẹ́rẹ̀ eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá bá wa ṣiṣẹ́ a gbọ́dọ̀ fún lówó iṣẹ́ rẹ̀ bá fún lówó iṣẹ́ rẹ̀ kó oògùn rẹ̀ tó gbẹ o gbèsè kíkà máa sọ yìí gbèsè bẹ́ẹ̀ jẹ́ rẹ̀ ọ̀sá ti gbẹ àdéhìí kan ń bọ̀ báwọn níbi dáná bíi ti ń pàkíyèsí wa tó ti kọ́rọ̀ wà lórí ọ̀nà tí àwọn àdéhìí yẹn gbà wọ́n ẹ fún lówó iṣẹ́ rẹ̀. ṣáájú kóògùn rẹ̀ tó gbẹ ẹ fún lówó sẹ́rẹ̀ ẹ má wò ni ebó ṣiṣẹ́ fún yín lówó sẹ́rẹ̀ ìgbàdá ti sọ yí pé ẹnìkan ń kan àbó hind ẹnìkan ń kan ó túmọ̀ sí wa ń àti ìgbàdégbà ló máa ń dégò tọ tó bá yé wa báwọn adétì yìí ìgbà tí Ibn Abbas harama tó bá lọ jẹ́ pé haram ní ká san owó fẹ́ni tó bá ní dégò ànábì ìgbà tó fún ìwà kìí ṣe nǹkan tá a kórìíra ẹni kéèyàn gba owó lórí pé èèyàn bá yàn dégò lórí pé èèyàn bá yàn dégò nítorí pé nù rí wáyà kan ti àdéhùn ibn Abbas yìí náà ó ní ihtajama an-nabiy sallallahu alayhi wa sallam wa'ata al-hajjama ajrahu wa law anabi deko ó sì fẹni tó bá deko ló ń sẹrẹ tànàbí bá hàn pé ta kórìíra ní lábẹ́ òfin Ọlọ́run kọba ti fún tó bá jẹ pé aráàmù ni kọba ti fún tó bá jẹ pé ọmọ pé ta kórìíra ní kọba ti fún ìyẹn ni pé lẹsà haraman wà lẹsà makruha tó ti pé wọn takora wọn makuru ó kéré sí haram ṣùgbọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn amòfin ṣẹ̀ríà bá pè nǹkan ní makuru lọ́pọ̀lọpọ̀ gbà ó lè jẹ́ pé haramu ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ màtọ́lọ̀ ń sọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ní kó lò dàbí gẹ́gẹ́ ẹsẹ̀ yìí òhò ìdọ̀rọ̀ bígẹ́ mẹkìrúwà àwọn kaba ìrògùn náà ọlọ́ni gbogbo àwọn nǹkan ọ̀ya burú rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ haramu ẹsẹ̀ pé mọ̀kúrò ń ta kórìíra lọ́gbọ́n haramu. ìrẹ̀ wọ́n ní wọ́n kà á nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó jáde lẹ́nu ìmáàmù wa Malik ti ìmáàmù Ahmad lọ́pọ̀lọpọ̀ tó máa pè nǹkan mẹ́kúrò haramu ni wọ́n gbà dé torí rẹ̀ wàlẹ́ wò ẹni ma kẹrẹ ìyẹ tẹ lẹ́mí ọ̀tẹ́ dáná ibà mọ̀ pé dá kórìíra ni ó lè túmọ̀ sí pé dáná ibà mọ̀ pé haramu ni kò bá ti ṣe kí ni kò bá ti fún. tọ́ ilé ìbàjẹ́ bá wọn ajẹ́ ìpín nínú riwaya mi wọ́n nígbà tí wọ́n bá nàbí dégò tà anábì fẹ́ni tó bá dégò ní múdù méjì oúnjẹ múdù méjì alikama wheat anábì fún lówó sẹ́ ó sì tún bá àwọn olówó rẹ̀ sọ̀rọ̀ fún dín owó tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ fi ròmìnira rẹ̀ fún ọba jẹun anabi sallallahu alaihi wa sallam sì tún sọ ìgbé inna amthala ma tadawaytum bihi alhijama nínú tó dáa jù tẹ́bi máa sògùn oògùn àárẹ̀ tí máa ń ṣe yín òun náà ní dídé kò nínú tó dáa jù tẹ́bi máa sògùn àárẹ̀ tí máa ń ṣe yín òun kò ilé ìtumọ̀ sí wípé àfikà múra sí ọ kìí pọ̀ jù. dídínkù kò so kéèyàn máa dínkù lọ́kùnrin kéèyàn dínkù lóbìnrin ọbẹ̀ nínú nǹkan tó dára tó lọ́kùnrin bá máa dé yóò dé fún ìyàwó rẹ̀ eléyìí fi hàn wá pípé anábìyàn sallallahu alaihi kìí o kìí o. kìí ṣàlàyé fẹ́ nìkan lówó iṣẹ́ tó bá bá sí i èsì fojú di ẹni tó gbowó lọ rẹ pé ìwọ ọgbìn ló fowó sí yóò fún kálukú lówó rẹ tó bá rí kó fi ṣe kò sí tọkàn ibi wọn náà ti bẹ̀ ń sẹ́ wọn náà ti bẹ̀ ń sẹ́ nínú riwaayà kan walau kana haraman lam yu'tah nínú riwaayà mi walau alima karahiyatan lam yu'tah àti sọ pé torí pé karaha máa wá bí ma'na at tọ ilé ìbáyé wa ajá ikpe alhijama ntọtọni ni tíṣẹ̀rí wa lóṣù kòkòrò kama máa sí. àdìsí nínú àwọn a rí kọ́ńbẹ̀ òun ni pé hijama tọ ṣẹ̀rí àtúnṣe wa lóṣù torí tó o ti rí wọn náà ṣèkan o kórìkò sì máa tára rẹ̀ ọ̀ yà gágá kó o rí bó ti ṣe jẹ́ pé gbogbo àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú ti bẹnu ara rẹ̀ ní ó jáde yọ yẹ ọ lẹ́nu gba pé sí ara mi sí ní gbogbo àwọn ẹ̀jẹ̀ yìí wà àwọn ẹ̀jẹ̀ dídì dúdú burúkú yìí ibi tó ti wá mọ̀ pé dọ̀tí ni òkú kan má tún dìde àló tún dìde bí ìgbà tó ti pọ́n pọ́n ọ lábẹ́rẹ́ agbára ni kò sínú kó yìí ń kọ́ yàn kíní kan sí yàn àmọ́ farabalẹ̀ tó bá dìde lẹ́tọ̀ náà lè ṣubú o so wàá rí i pé àwọn ẹ̀jẹ̀ tó jáde lára yẹn kò kó rẹ jẹ́ kí tó gbérú ẹ̀jẹ̀ tó nínú sani ah wọ́n máa bí eh, kan lára sachet pure water wàá sì tún rí i pé kò kúkọ má dìde ò nídìí láti mu mílíkì kan pé kò lè dìde pa ṣé mílíkì ló dínkù lára rẹ̀ ànídọ̀tí kù lára rẹ̀ tó eléyìí ẹ jẹ́ káwọn náà gbìyànjú tó ẹni tó bá sì máa ṣe nínú wa kò sí nǹkan tó burú kí wọn náà máa ṣe nítorí pé anabi sallallahu alaihi wasallam ó fún ẹni tó bá ṣe lówó sẹẹrẹ nínú ẹ̀kọ́ tá a tún rí mú mẹ́rin ó fún ẹni tó bá ṣe ní owó sẹ́ẹ̀lì kò sí nǹkan tó burú níbẹ̀ wàlẹ́ẹ̀kì àdìtì kan ń bọ̀ nìsí tí ó tí ó ṣàlàyé làákín tí mo sọ yìí nínú àǹfààní tuntun wà nínú àdìtì yìí òun náà ní pé ká máa fi alhijama ká máa fi ṣèwòsàn ká máa fi ṣèwòsàn torí Islam wa ó kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ o ọgbà pé tí nǹkan bá ń ṣe wá ká gbẹnu lọ́wọ́ ká mọ́ lóògùn islam ọgbà ká dé ara ẹ̀ mára ká má wo oògùn rẹ̀ gẹ́gẹ́ lómi oṣù máa ṣe ló kọ kó ń gbọ́ islam yẹ olóòótọ́ burúkú tí ọmọ tanra rẹ̀ jẹ títí tá a rí ìpadànù nǹkan tí ń ṣe ojú nǹkan tán lè lo paracetamol sí lọ yọ adágún láti yọ adágún láti títí tí agbára gbogbo abẹ́rẹ́ òfin ká mọ́ yọ padà wá já sí bá mi kọlọ ń sànù wa. ara lílo oògùn sí ti máa ń ṣèyàn ní kíni alhijama. bákan náà nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ ó náà ní tẹríba tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kí ń gbéraga wàláhì tó bá jẹ́ ń gbéraga ọmọlúwàbí kan tí ó lè súnmọ́ yóò múra à ń bọ̀sibọ́sí àwọn ẹrú ìbẹ́ ẹrú kan tán ti bọ́kùn lọ́rùn ẹ̀ abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ anábì wa ń tẹ̀lé bagidi kìí ṣàfojúdi sẹ́nibọ̀dì ìdínú tẹ́sí Islam fi tètè kàkà wọn náà dáwọ́ wọn náà bá ní gàgà tó ń polongo tó ń lọ fún fọmọ aráyé wọn á jẹ́ pé gbèrágá ń dọ̀ ọ́ láàmú ó rí kókútọ̀ ọba tó ń ta torí pé táwọn kan bá lè farada. ẹni tó pọ̀ jù òní lè faradà onítẹ̀ríba gan-an ń bọ́ lọ́jà rẹ̀ kátó wá kó tó fi gbèrò àgbà kan rọ̀ ọmọ èèyàn tó bá jẹ́ kó mọ̀ wá rẹ̀ rere ń bẹ fún alára anabi wa muhammed wọn náà kíyèsí wọ́n lọ rí bó ṣe rí tó ti jáàmù kankan sọ ma kó lójú ẹni lè bọ́ gẹ́rí máa wò pé vip barbers àwọn ló lè bọ́ gẹ́rí not everybody can just touch your head àbẹ́ ìkànnì ìwọ gẹ́gẹ́ bíi ta ìwọ gẹ́gẹ́ bíi ta zero upon zero anabi wa ni fún gbogbo ọmọ anabi adam aleyhi òun náà lẹ́rú ẹrú ẹni bá a dẹ́kọ̀ nínú tẹríba ànábì wa sallallahu alaihi wa sallam nínú ẹ̀kọ́ tó a tún rí nínú rẹ̀ òun náà nípa ànábì wa sallallahu alaihi wa sallam ìtara rẹ̀ jẹ ìtara rẹ̀ jẹ ètò bá yẹ kó ṣe ó máa ń ṣe lásìkò tó sì yẹ nínú ìtumọ̀ títara ẹ̀ jẹ náà ní kíkọ́ máa ń ṣe yẹn kó gbẹnu lọ́wọ́ kọ́ ọmọ ṣe ń tọ́ yẹ kó o ṣe àbí káàrí ọmọ sí ọkàn fún ọlọ́gùn kọ́ ọmọ fi pamọ́ sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ dẹ́ni tó fún ọlọ́gùn bá ti pẹ̀yìn náà yọkàn tú dànù ó sí rẹ ó sí rẹ nànẹ́bí ìtanra rẹ sallallahu alaihi wa sallam àdìsí tó tẹ̀lé lẹ́yìn ó jẹ́ àdìsí kan tó wá látọ̀dọ̀ Rafi' ibn Khadij radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wa sallam. كسب الحجام خبير رواه مسلم owó tí abánidégò ń pa látàrí bíbánidégò ìdọ̀tí nù alimá muslim ló gbé jáde owó tí abánidégò pa lórí ìbánidégò ìdọ̀tí nù tó ìdọ̀tí a máa wá bí màánà haram khabith yẹn a máa wá bí màánà haram a sì máa wá bí màánà ìdọ̀tí eléyìí tó wá bí ìdọ̀tí nù kẹ́ báwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àṣẹfihàn nítorí pé nǹkan lè jẹ́ dọ̀tí kọ́ má jẹ́ haram àdìsí ló fi hàn wá ìdọ̀tí ni nítorí tó bá lọ jẹ́ pé khabib haramu ni túmọ̀ rẹ̀ ni anábì wa ìbá ti fún ẹni tó bá dégò lówó síbẹ̀ yìí náà sì gbọ́dọ̀ Abdullahi ibn Abbas sọ yìí pé tó bá lọ jẹ́ pé haramu lówó ni anábì bá ti fún táwọn ibi bá ti ẹ̀ mọ̀ pé tá a kórìíra ìbá ti fún eléyìí túmọ̀ sí pé khabib ń bí ìtumọ̀ rẹ̀ ni kí òun náà ni nǹkan tí kò tọ́ ohun tí ọ̀dà ohun tí ọ̀dà ìdọ̀tí tí ọ̀dà àmọ́ tí kìí ṣe haram gẹ́gẹ́ bọ́lá ẹlẹ́dàá ti ṣe sọ nínú suratul Baqara onídùú wala tayammamul khabitha minhu tunfiqun walastum bi'akhidhihi illa an tughmidu fihi wa'lamu anna Allaha ghaniyyun hamid ọlọ́ni ẹ máa ná nínú owó tó dáa tó dùn tá a fún yín ẹ méjì ọjọ́ pé owó tó dọ̀tí nínú owó yín iná ẹ̀lẹ́ máa ná yẹn ní kékeré ṣe pé haramu àmówó yẹn òwú yín ọ̀dọ̀tí pẹ́jẹ́ náírà kóbó náà èyí tó tuntun tó tuntun òfìsẹ́gbẹ̀ẹ́ kan èyí tó ti dọ̀tí tó ti dìdàkudà lọ́wọ́ à ń fún yẹn bó sì jó oúnjẹ náà ni bó sì jó oúnjẹ náà ni oúnjẹ tó dáa tó dáa tó dáa a ní sulé tó dáa tó fresh a ní pọn ní tẹ́bi ń pa pé wọn náà lọ sí jẹ ètò tí wọn ń bàjẹ́ tó ti yọ kòkòrò tó ti ń dé pẹ̀ àgbẹ̀ ẹgbẹ́ lóyún tó bá ṣe jẹ. wàlá tayammamu al-khabitha minhu tunfiqun eléyìí tí ò dáa nínú owó yín. ilé ìjọ ti di dọ̀tí ẹ mẹ́jọ yọjọ́ pé lẹ́ẹ̀mọ náà àjẹkù ló wọ ẹ̀yìn àbí ètò ọ̀tí jẹ rárá ẹ dáhùn àkọsẹ́ni tó ń bá jẹkù kó rẹ lọ́jọ́ kù tí èèbà kọ́ fẹ́ fi yọ sí wọn lọ́rùn kọ́lọ́ mẹ́jọ á bọ̀ ìrọ̀ náà ti pé bíi thirty five years tó tún máa ní ṣé bàbá jẹun à o àwọn àbúrò rẹ tọ́jú ọmọ ọdún méjì wà láyé àwọn pé ṣé bàbá jẹun máa wọ ọmọ thirty five years lọ́wọ́ ń béèrè pé sí bàbá jẹun tó nídìí pé ká dúró di forty years ká tó mọ̀ pé if you are full at thirty you are you are full for it. kálukú ló jẹ́ gbóúnjẹ tẹ́nìkan tí jẹnu rẹ̀ ní máa wù jù ṣe irú eléyìí náà ní kí a gbé fẹ́ni tẹ́bi ń pa ẹ̀yà wọ̀yàwó bá ń gbóúnjẹ fẹ́ràn sí i wọ́n tí ebi pa wọ́n náà wàá gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe bùtì ẹ̀ fún ọ bùtì ẹ̀ náà ọlọ́run ní sẹ́bẹ̀ yìí náà ò ní gba ètí ọ̀dà àbí tí wọ́n bá tí wọ́n bá lò sójú fún yín tí wọ́n pa aláró bí wọ́n fẹ́ gun ọ̀bẹ́rẹ́dì tó ti bu níìsì wọ́n á gbé sínú golden paper silver paper gbogbo ẹ̀ wọ́n á dán àbá wọ́n á gbé búrẹ́dì nǹkan búrẹ́dì nípa ó ti kàn tẹ́lẹ̀ náà because wọ́n gbé fún ọ láì ráǹpọ̀ ẹ̀ ó lè máa pé masha allah masha bó ṣe ń sun mọ́mù ó ti máa sọ pé mo kàn ó mo ti ń bàjẹ́ ó mo ti ṣe kí ni wọn náà máa sùpò pé a ẹ ní nǹkan mi ní búrẹ́dì ti ìgbà tó tó á paléwé inú tí ọmọ wa dùn pé yes it must be a very important gift àbá ọba tó lọ gbé sórí kọ́bọ́ọ̀dù ó rò pé bóyá nǹkan wọ́n bọ̀ ó wá ti wá tójọ́ mẹ́ta ọkàn rẹ̀ ó ti máa sọ pé síwo síwo gbọ̀mọ̀ náà nọ̀ má jẹ́ nǹkan dùn má jẹ́ nǹkan dùn sí apá tí wọ́n tó sí báyìí gbogbo ara yìí bá sá pé èwo lélẹ̀ so sẹ́wọ̀n kí sẹ́wọ̀n máa lò fún yẹn bẹ́ẹ̀ ntí ọ̀dà ọgbà wálé aha ntí ọ̀dà tó jẹ́ dọ̀tí ọlọ́ọ̀ni ẹ̀ má máa ná so bẹ́ẹ̀ náà nà adé ti rí pé owó tí abánidégò gbà lórí ìbánidégò kọ́ ìdọ̀tí ni òkè ṣe kí haram ṣùgbọ́n ìdọ̀tí tó tó bá jẹ́ haram anábì wa ìbá ti ṣe kí ni ìbá ti sanwó ẹ̀ tó lè bá wa yé wa tó lè bá yé wa àti mànú wípé owó tí onígbàjámọ̀ olóòlà tó gbà lórí kọ́ bá wa dégò tó bá ní kí ni ìdájọ́ rẹ̀ nu ṣẹ̀ríyà ṣé haram ni kì í ṣe haram ṣùgbọ́n ìdọ̀tí ọdẹ bá ní wàdíìsì yìí o. Rafi' ibn Khadij òun náà ló tún gba àdéhìí wa tí Imam Muslim tún gbé jáde ẹ máa bá ní gbọ́ ọ. anábì sọ pé thamanul kalbi khabith wa mahrul baghi khabith wa kasbul hajjami. خبير رواه مسلم النبي صلى الله عليه وسلم أني واجا خبير يعني ما بس تماري أي ده ما زي translation àbí òye wa tó a máa tutù kutù tó a ń ba yé jẹ ó ní owó ajá xabi ẹ sì máa pé xabi ti máa ń wá bí màánà haram ó sì tún máa ń wá bí màánà ohun tó dọ̀tí ìwọlẹ́ wàá mú bi ó ní tamanul kelb xabi owó ajá owó tá a tajá owó tá a pa lórí ipa tajá xabi ṣé dọ̀tí ni àbí haram ẹ máa kíyèsí o ẹni haram muttafaqun alayhi padà ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam ó ní mahrul xabi owó tí panṣágàbẹ̀rin aṣẹ́wóbìnrin ń pa lórí aṣẹ́wó tí ń ṣe xabi ṣé dọ̀tí ni àbí haram muttafaqun alayhi tọ́ ok wa kasbul hajjami xabi owó tí onígbàjámọ̀ olóòlàpà lórí ìpọ́bánidéko náà xabi náà ṣé dọ̀tí lòun àbí haram ẹsì àyà ni níìsín ìgbà tí ó jẹ́ pé wọ́n so gbogbo ẹ̀ pọ̀ pẹ̀lú wà wà wà wà ẹjọ́ kí n bí ilé rẹ̀ níìsín a sọ pé jẹ́ Zaidun wa Khalidun wa Bakr sẹ́wọ̀n pé jẹ́ Zaidun wa Khalidun wa Bakr kí ni a fi so gbogbo ẹ̀ pọ̀ wà wà wà zayidu wà àti Khalid àti Bakuru kí ni Khalid náà sè Bakuru nǹkan ọ̀nà wà ok tí wọn bá so nǹkan pọ̀ mọ́ra wọn bá ó túmọ̀ sí pé wọ́n pàdé ní dídájọ́ pàdé ọ̀jọ́ pàdé ṣé ìdájọ́ yẹn kọ́ yàtọ̀ ká sọ pé Khalid lọ wá bákùrù jókòó ni kò wá zayidu sùn ni kò wá tó ṣe sí bẹ́ẹ̀ níjẹ́ yìí ti ń sọnù nísìnyí o ẹlọ́kan haramu owó ajá owó táṣẹ́wó ń pa haramu ẹ wá lówó tí bàbá olóòlà ti ń bá ní dẹ́kọ̀ pa ẹ sọ pé dọ̀tí ni kìí ṣe haram ní bọ́m̀bẹ̀ eléyìí ń bẹ nínú àwọn ẹ̀rí ẹjọ́ ẹ̀sọ́ sí lédè o àmẹlẹ yẹ wàá dìrún tí ń bẹnu àwọn ẹrí tí fi ń hàn wá pé nígbà tí wọn ti so wọn pọ̀ mọ́ra wọn ìdájọ́ wọn gbọ́dọ̀ yàtọ̀ ebi ọgbọrọ lẹ péye wa nígbà tí wọn ti so wọn pọ̀ mọ́ra wọn bí harfil atf pẹ̀lú ara tí dáa máa fi so nǹkan papọ̀ mọ́ra wọn ìdájọ́ wọn gbọ́dọ̀ jẹ́ nǹkan náà ilé ìbẹ́nu ẹ̀rí tí fi hàn pé ẹ̀rí tọ́ lẹ púpọ̀ nínú òfin ṣẹ̀ríà nínú usul fiqh a máa sọ pé wadalalatul iqtirani min ad'afil adillah ìyẹn ni kíkẹ́ ẹ máa sẹ̀rí pẹ̀lú pé ah tí ó bá jẹ́ haram wọ́n ṣe fi tì sára tó jẹ́ haram a sọ pé inú ẹ̀rí tó lẹ́nu nítorí pé ẹ̀sáǹpù rẹ̀ lẹ́ ti rí yìí sí sáǹpù pé haram àkọ́kọ́ wa haram ẹ̀kejì wa ẹlẹ́kẹta kọ́ kìí ṣe haram bákan náà wọ́n sì ṣe sopọ̀. So ọ̀dà ẹ bá mi tún wò ayà yìí inna Allaha ya'muru bil 'adli wal ihsan inna Allaha ya'muru bil 'adli wal ihsan wa ita'i dhil qurba wal yatama wal ọlọ́wọ́n bá ń pa yín láṣẹ pé máa ṣe dọ́gba kẹ́ máa ṣe dáadáa kẹ́ máa fún àwọn mọ̀lẹ́bí yín lẹ́tọ̀ọ́ wọn bẹ́ẹ̀ sì máa bá àwọn ọmọ òrukàn lẹ́tọ̀ọ́ àtàwọn aláìní ọlọ́run ọba ń pa yín láti pé ká ẹsẹ̀ dọ́gba kí ni ìdájọ́ ṣíṣe dọ́gba tọ́ran àyàn ni àbí nàmbà fẹ́ tọ́ nàmbà túláàsì kí ni ìdájọ́ kó sí dáadáa sí mọ̀lẹ́bí rẹ̀ nàmbà túláàsì nítorí tó o bá ṣe ọwọ́ náà rọrùn ni gbogbo tó bá dákun ẹ̀bi ọlọ́run ọjà dànù ọ̀dà kí wọ́n á nìdájọ́ kọ́ máa ṣe dáadáa kọ́ máa ṣe dáadáa sáwọn yìí ṣé nàmbà túláàsì ni àbí nàmbà fẹ́ ah kò sí dàbí ṣùgbọ́n ọmọ ẹnu dáadáa ṣíṣe tọ́jú nàmbà túláàsì ọmọ ẹnu dáadáa ṣíṣe tọ́jú nàmbà fẹ́ táwọn olùmọ̀ náà sọ pé sáǹpù mi tù torí pé wọ́n so wọ́n pọ̀ pé ṣe dandan kí dájọ́ wọn jẹ́ nǹkan kan ajẹ́ pé àti wá rí báàsì máa túmọ̀ àdéhùn yẹn sí ike kẹsìbọ̀lù hajjami kàbí owó tí olólà pa lórí kọ́bánidégò kí ni ìdájọ́ rẹ̀ ohun tó dọ̀tí ǹjẹ́ dídọ̀tí tó dọ̀tí ọ̀sọ́ di ní tí ọ̀tọ̀ ká gbà ọ̀sọ́ di ní tí ọ̀tọ̀ ká gbà ṣùgbọ́n ọ̀sọ́ di ní tí ọ̀yẹ ká tẹ̀bàtì tẹ̀tìrí dáhùn pé sọ lè sí ṣọ́ọ̀pù tó ọmọ sí abánidégò ní ìsìn ìdáhùn rẹ̀ wípé owó tó ọmọ pàǹbẹ̀ kìí ṣe haramu ṣùgbọ́n owó tó ṣe kí ni owó tó dọ̀tí jíjẹ owó tó dọ̀tí yẹn kò sọ di haramu fún ẹ láti jẹ ṣùgbọ́n sọ di tí ọ̀dà fún ọ láti tẹ̀bàtì pé wọ̀ wà ní lọ́nà mi láyé lọ́nà yẹn lọ. adẹ́gbẹ́ni sìkínì dájọ́ kẹ́ ẹ sí ṣọ́ọ̀kù kẹ́ ẹ máa ṣe dégbòdégbò ọ̀dà tó wọ̀. ọ̀gá tó àyàfi tí gbogbo ọ̀nà bá di tó lọ́nà mímọ́ gbélé yẹn lọ gbà náà lọ ní kúrò ọ̀rọ̀ pé wà àmọ́ lọ́nà mi kó lè máa tún maṣíìnì sí lè máa bá èèyàn gẹ̀rí láì bá wọn fárùn lè máa bá wọn lẹ́ táyà àti àwọn ọbẹ̀ wa lọ́mọ tó kò sí ipa àdéhùn sí torí kó tó ọba pa ìdọ̀tí ni wọ́n ṣùgbọ́n kì í ṣe haram tẹ̀tí gẹ́tì ẹ̀ nísì nísì ẹnìkan á béèrè ọ̀hún ni kí ni ìdájọ́ kéèyàn tí ó ti máa ṣe hijama ẹ sọ pé ọ̀dà tó tó bá rọ́nà ọ̀hún ni kílẹ̀ rí ẹ̀ kílẹ̀ yẹn sọ ọ̀wà lè jò tó yẹ yín tẹ́lẹ̀ gbogbo àlàyé sí àlè sí lórí fóònù sáà. tába ṣe lórí fóònù kan àwa náà ti ń fa àbùkù kan kí ó nù àti ń fa àbùkù kan kó kí ó yẹn kò í ṣe tá a lè fa àbùkù kan rárá tába sì tún fún ọ kò lè yọ ẹ wo gbogbo gbàtà àti ìṣètò sọ̀fà àti mọ́rùwà níìsì kó tó di wá débi resort ṣé gbogbo sọ̀fà mọ́rùwà náà láàmú àá ṣe lórí fóònù rẹ sórí àdìsí kan wá ó ní kẹ́sùkùl hajjami khabith àbí òye wa ó ní dọ̀tí ni ìdí tá a sì gbé wá pé dọ̀tí olùkọ́ ànábì sallallahu alaihi wasallam nínú àdìtì míì tí abdullahi bin abbas gbà wá ànábì gan ó dépò ó fún wa lówó tó bá lọ jẹ́ aráàlú ní pé gbogbo ìyẹn dilẹ̀ ọdún ọmọ ẹ̀ olùkọ́ yé wa ọlọ́ọ̀lẹ̀ kí o bọ́ bá lọ́ọ̀lẹ̀ kí ọ wà lọ́kọ́ kí o torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo dánilẹ́kọ̀ọ́ gan oyé lèyàn máa fi kò lè sọ́ọ̀dọ̀ lùmọ̀ gbogbo àwọn dánilẹ́kọ̀ọ́ yìí oyé lásán ló fi m tètò bá yanu rẹ̀ ń jọ nípa tó gbọ́ ìkọ́ ọ̀fẹ́ sọ kíákíá ó ní panama tó tọ́ nù. bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ti múná lọ mí tẹ mi rí kálukú ò rí kálukú pé ti múná lọ ti kọ̀ pẹ́ tó sọ̀rọ̀ tó tó tó sọ̀rọ̀ so torí di eléyìí eléyìí fi hàn wá pé àwọn nǹkan míì wà tó yẹ pé kì í kan directly lọ́tọ̀ka sí ebile yàtúrẹ́rì àá omi kò í ṣẹ̀rí kan tó tiẹ̀ tó dúró déédéé wípé ànábì sọ báyìí àbí kùránì sọ báyìí ó lè jẹ́ ẹ̀rí pípọ̀ nínú ẹ̀rí bí oríṣi mẹ́wàá nínú ọ̀rọ̀ yẹn ti jáde ó sì gbogbo ẹ̀ náà wọ́n tó ọ má bàa o tó ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ lẹ́yìn náà ṣé fóònù làánù lọ kọ́ kí o nígbà tó gbádùn fóònù làánù fóònù akọ́ràn fóònù náà ẹ̀sánfóònù náà ọ̀gbẹ́rẹ́ máa ń fún wà máa fóònù ní báyà náà ṣe lọ tó ń tan jẹ pa fóònù ti ṣe àdìsí yìí nínú tó tún lẹ́yìn gbogbo ó fi hàn wá pé hàn mo ti sọ kò dáa kò dáa tó kọjá pé ní níṣẹ́ ju à ń bá ní dégò lọ kò ok ó túmọ̀ sí pé nínú iṣẹ́ iṣẹ́ olóòlà eléyìí ọ̀yẹ́ kọjá pé lo specialize nípa rẹ̀ o lè specialize nípa à ń bá ní kọlà à kò sí tó burú bẹ́ẹ̀ owó tó bá pa ń bẹ́ẹ̀ ọlọ́run fòrè sí iṣẹ́ mi ìwọ wọn tó máa ń ṣe ní oṣù lóla wọn bá yàn kọlà fa kọlà tẹ́ẹ̀kì àti gbẹlẹ́yìn out ọlọ́mọdé nítorí pé anábìwá Muhammad sallallahu alaihi wasallam ní la'ana Allahu al-washina wal-mustawshina ọlọ́run làánà abánifínra àti olùtọrọ kún ọbọ òfinra fífínra nírú tàtú tẹ́rí tó ń ṣe yẹn tóun bá jẹ́ kólọ̀ ńlá ẹni tí ọba wọn sí àtẹ̀ntọ́ tọrọ ìlà wọn ń kọ́ ìlà dénjà jùlọ àbó òrí làtọ́ kọ sẹ́kẹ̀ ó òrí bàmú rí mo rò pé ìjáde òrí bàmú tán fà sí yẹn lẹ́ẹ̀kẹ́ pé áà ní áfíríkà ìdìbò rojú wọ́n fà sí ẹlòmí lẹ́kẹ̀ẹ́ ó tún wá látòrí wọ́n tún mú àpárò ìta máa kọ́ ńlẹ̀ yìí àbọ̀ gẹ́tì ẹ̀ tìbàdàn náà kéré o torí tìbàdàn náà wọ́n lé ní tí wọ́n ṣe kan fìgbà táwọn ọmọ sukùl tó so so torí ẹ bẹ́ẹ̀ ni tọ̀yọ̀ mẹ́ à oríṣiríṣi gbàgádà gbogbo kẹ́tì ẹ̀ wà lọ́yọ̀ pé pé ó mú gbogbo ẹ̀ kẹ́ni àwọn ẹ̀gbá náà ó burú ẹ̀ ọ́ ti lé ní mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta kan náà kéèké ọlọ́mọdé àwọn haúsá náà dá àwọn náà kọ mẹ́ta kan sí ẹ̀fí mẹ́ta kan sí ẹ̀fí kéèké wọ́n ti lè fà kan sí ẹ̀lẹ́gbẹ̀ẹ́ múlò láì òpè eléyìí náà dá àwọn gára àwọn gára àríkìní àwọn pè wọn gára ni àbígalà àwọn náà tún pẹ́ta tí wọ́n wá lé pọ́npọ́npọ́ báwọn kò fa gbígbà tó sẹ̀ wọ́n fa burúkú gbogbo ọkọ̀ àní gbogbo ọ̀dá ọ̀kẹ́ tó wà táwọn haúsá máa dára sí wọ́n kàn lè kọ́ báyìí bí ìbámu wọ́n kàn sí pọ́npọ́ àdé ọ̀dà ọ̀kan náà báwọn lọrin bẹ àwọn náà wá ń wà àdé ọ̀dà èyí tó tún máa ń fà sáwọn obìnrin lójú minus minus ọ̀dà kátó wa pété bá lọ mẹ́dúgbòrì ó ìyá àti bàbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kanóri yẹn wọ́n lè pa ìlà sí yẹn lójú ọ̀bá ń ka pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n lè ka tó one thousand wọ́n máa ń lò wọ́n á jókòó tí wọ́n ń ṣe gbogbo kìíní ìsìn ẹ̀lẹ́ yìí wọ́n náà ti ṣe sùúrù ọmọ kékeré. àwọn kan náà wà ní Plateau State àwọn sọ̀sọ̀ àwọn náà tí wọ́n náà bí thousand tí gbogbo ẹ̀ tó wọ́n kọ́kọ́ ṣe kan bí bí láì wọ́n kọ́kọ́ kọ́ wọ́n tún sọ bí látijọ́ àánú gbogbo ẹ̀ wọ́n kọ́ sí wọ́n fọ́ fà kọ́ náà wọ́n kọ́ gbogbo ẹ̀ kẹ́ lọ subahánàlá yóò bá náà nǹkan ní ìlànà wọn pè ní kẹ́kẹ́ olóhùn ìyá àti bàbá nìyẹn lọ́dọ̀ Yorùbá tó gbogbo àyàn ọ̀dà kọ́tà ó minus lásán kò kò sí lásán ẹnìkan á ní ipa àsọ pé ti kọ́ lọ́wọ́ náà àsọ ọlọ́ọ̀la náà sẹ́wọ̀n tí pé yọ wọ̀ náà kí ẹ̀ torí ẹ̀ alhamdulilah gbogbo títí mo wò máa jọ àlọ́ gbogbo fresh àbáwọn èèyàn kọ̀ọ̀kan àwọn náà kọ́ wọ́n sì kọ́ síra wọn lẹ́gẹ̀ẹ́ adúpẹ́ fọlọ́ ẹ̀rí pé wọ́n máa jí ọmọ gbé mọ́ ìyá ọlọ́mọ lọ ni wọ́n wá sáré lọ kọlà sílẹ̀ pé wọ́n bá gbé padà pé ìyá mi ò kù sẹ́kùn ní bẹ́ẹ̀ sì bójú ọmọ jẹ bẹ́ẹ̀ ni wọ́n bàjẹ́ wọ́n bàjẹ́ tó wá gẹ fìlà tó ń sọ pé ẹ wo láti yẹmi yẹ ìlà ẹ̀yẹ ọ̀yẹ́mi báwo ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin dàrí tọ́ tọ́ba yé wa bàbá ń gbàdámà má bàa ń kọ́la tech kò sínú specialization tó dáa bákan náà ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe kí ni wọ́n máa jẹ́ pé dídé kò lọ́n gba wọlé lórí tó wà ní sísẹ́yìn ó ń gbàdámà má bàa ń fárùn gan ẹni tó máa ń gbé báàgì kékeré kan ká tó ń gbèsè káwọn bá yẹn tó ju yín ṣe tún ṣe àbí za maka gyara ne gyara báwo za ta ɓata pèsè wà báyìí tọ́jú ṣe ní tọ́jú ṣe báwo ọbẹ̀ kojú jẹ́ nu nígbà wọn bá kọ́rùn gbà tí gbogbo ẹ̀kẹ́ rẹ̀ wọ́n dábì kòǹgìrì wọ́n wá láwọn bọ́ tún ṣe wọ́n bàjẹ́ àbí wọ́n tún ṣe ìfi ara yẹn ọba kẹ̀kẹ́ jẹ́ nu tó wọ́n wá ní àǹfààní kejì ni wọ́n tún ti sọ. So kò yẹ kẹ́ni tí ń ṣiṣẹ́ gbàjámọ̀ jẹ́ pé ojú kòkòrò tiẹ̀ bí kó dégò kó dégò kó dégò náà kò yẹ kó wà ní ọ̀kan nítorí pé ẹ ti tí máa ń gbà tí máa ń gbà bẹ owó tó ṣe kí ni owó tó dọ̀tí nínú ẹ̀kọ́ tá a rí bẹ́ẹ̀ ni pé béèyàn bá bẹ́ẹ̀yàn ṣẹ́ kéèyàn tètè fún lówó ṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀yàn ṣẹ́ kẹ́ tètè fún lówó ṣẹ́ rẹ̀ gbogbo bó tilẹ̀ wù iṣẹ́ tó ṣe fún yín ó rí lópin ìgbà tí ò bá ti jẹ́ haram. sẹ́mi kí wọ́n lówó tó bá pa ń bẹ̀ ìdọ̀tí ni ṣùgbọ́n ìsanwó rẹ̀ mẹ́gbẹ́ after all owó tó fẹ́ gbà ṣẹ̀rí pé dọ̀tí ni ah after all tí wọ́n pé dọ̀tí lówó tí ń gbà ń bẹ̀ ó ṣe jẹ́ kí n bọ́ fún nítorí kọ́ ọmọ náà rọrùn. bákan tuntun wà òun náà kò sí tó burú lórí ìtọ́jú onídìí tó máa lọ kàdé ìdí fún wọn lọ́sípítù kèsè sowó tẹ fẹ́ gba ìsọ́tọ̀ àbí ọ̀tọ̀ ẹ̀ padà sí mọ́sálásí ẹ̀ padà lè kó àlùmọ́nì ìsanwó ní bàbá ya kẹ́ lọ gbọ́ tí wọ́n bá sọ fún ọ lè kó wa. so àdéhìí fi hàn akókò burúkú gbowó lórí ìtọ́jú tá a bá ṣe fún ẹni tí ń sàrò ṣùgbọ́n tún ní rojú sànù èsì tí àwọn ọkọ bíìlì burúkú ẹ̀hìn torí pé iṣẹ́ ìtọ́jú aláàárẹ̀ iṣẹ́ àánú ni wọn ò mọ lórí ká dájú àfi ní ìsìn tó kó gbogbo àwọn medical doctor ọ̀dájú lọ́pọ̀ jù nínú wa kò fẹ́ ṣàánú nu sẹ́yìn má inú tó sì fi hàn wá pé kò fẹ́ ṣàánú bẹ́ẹ̀ má òun náà ní kí wọ́n kàn lè dá sẹ́lẹ̀ unnecessarily téèyàn ọmọ kú lọ lójú wọn báyìí tó wọn pé ń bọ wá kú tó wá gbogbo ẹ owó oṣù làwa ń dù ẹ gbọ́rọ̀ tó sì dáa báyìí nígbà yìí bá gbowó tán ọmọ nìyẹn ń kọ́ lẹ́yìn náà tó bá kó ọ̀rọ̀ sí sábà bí tẹ́nìkan kúkú kí ló fẹ́ sọ fọ́nà ọjọ́ pé ìdá òkè yá táwọn kan bá tún dúró táwọn jẹ́ kọ́ṣẹ́mọṣẹ́ kéékèèké fáwọn ọmọ tọ́jú àwọn aláàrẹ wọn á tún lé wọn kó ní ọsibítù pé àníkáràdù ọmọ kú ní sẹ́ẹ̀ eléyìí èsè tọ́da o ẹran ti bá kó a sì rojọ́ wọn àjọ ọlọ́jọ́ pé ìdá òkè yá ó dàbí ìgbà tó ti pílẹ̀ ayé nìkan lọ́pọ̀lọpọ̀ owó òfò ó lẹ́ ń kó lọ́gán tẹ́lẹ̀ ni ọmọ pé gbàtí wọ́n ti gbaṣẹ́ yẹn ó ti gbaṣẹ́ kọ́ láàánú ni kọ́kàn rẹ bá ti le jù má má lọ pọ́sẹ̀ mẹ́dísìn wọ́n kàn máa tán rẹ jẹ́ pé máàkì rẹ da físíkìsì kan kẹ́mísítírì kan onímáàkì tó dá ń bẹ irọ́ lásán tó bá lọ wọnú sẹ́yìn ọkàn bá tẹ̀ jẹ́ ni torí tí o bá ti láàánú kò yẹ kó máa ṣètọ́jú aláàrẹ̀ kò bá ti níkórira gan kó máa gbàgbọ́ sẹ́wọ̀n nítorí pé bí táà rẹ ti ń sèyàn ó lè máa jágẹ̀ǹdì nítorí pé òun náà gan fúnra rẹ̀ nǹkan ti kọjá agbára rẹ̀ ibi tá rẹ̀ ti ń ṣèyàn ó lè máa játọ́ sí ọlá sòtọ́ ọba láàánú ó lè ṣerú sẹ́yìn tó bá jẹ́ ní tí máa kanra ó lè ṣerú sẹ́yìn ọkọ̀lọ́ gúnyàn lábẹ́rẹ́ lápá ni ìdí wọ́n sì ti wọ́n gúnyàn lọ́ba pa. tòǹtòrí ẹ̀ ká gbowó lórí pé àtọ́jú aláàárẹ̀ òkúru ṣùgbọ́n àánú ọ̀gbọ́dọ̀ náà torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà mí hospital bá ń ṣe sábàbí táwọn èèyàn fi kú nígbà tó ń gbá láàárọ̀ lọ́spítù tàbí lọ́spítù ẹni kan lọ dẹ́pọ́sìtì eighty thousand naira tò wọ́n á sọ pé tí owó táwọn chájì yẹn ọba tó bẹ́ẹ̀ gbà chájì tí wọ́n máa gbarú rẹ̀ kọ́ dá chájì padà sótì ṣẹlẹ̀ ń lè ti rí kò ṣẹlẹ̀ rí pàápàá jùlọ àwọn private hospitals yẹn. Yeah ìgbà tẹ́yìn donate àtẹ deposit eighty thousand tó bá tún ti tó dọ́mẹ́tì mẹ́ta pẹ̀tọ̀ owó yín ti ń tó tán wà bá ẹtún deposit omi o bí èlò ẹtún deposit eighty mi eighty plus eighty ṣé ń táyé ń wí yìí àpò ráìsì mélòó ni ọ̀rà tó sì jẹ́ pé ńgbà míì kò sí tọ́fẹ́ fi justify rẹ̀ ju greediness lọ ọlọ́sìn mẹ́yìn wa ń kọ̀fẹ́ gbowó lọ́wọ́ yìí wàá mẹ́yẹ obìnrin tí ń bímọ tí ò ní di operation tó ń sálọ àwọn operation náà torí pé bẹ́ẹ̀ wọ́n ti gbowó burúkú lọ́wọ́ wọn wọ́n mọ̀ á sá sókè sódò wọ́n tún lè láwọn múyàwó lẹ̀ àtọ́mọ́ ó dìgbà bá sanwó wọ́n di hospital tún tẹ̀wọ̀n. tontigbà wọn náà ti mọ̀ pé báwọn òkú ó pọ̀ náà wọ́n bá jẹ wọ́n five thousand bẹ́ẹ̀ lómi bá sá lọ ó dà lókè àmọ́ gbogbo ẹ̀ náà tún kúnra wọn torí ẹ̀ kò sí tó burúkú ẹ gbowó lórí pé ẹ tọ́jú aláàrẹ̀ àmọ́ káànú ọmọ ṣe kí ni káànú ọmọ sọ̀rọ̀. lẹ́yìn náà nígbà míì hospital máa fẹ́ ṣèwádìí wọ́n gba àwọn hospital tó bá ní í ṣe pẹ̀lú kí wọ́n kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ wọ́n máa fẹ́ ṣèwádìí láti mọ kí ni òkodoro tí máa ń da láàrin làwọn tó torí rẹ̀ wọ́n máa ti láàbù kan rán lọ sí láàbù kan láti fi kíní ẹ́ńjìnì kan lọ sí ẹ́ńjìnì kan ẹ́sítírì kan kíní kan kan àbí òye wa ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ló owó ọ̀tà sí má ti ṣèkadé wọn tún ló tún yẹ kó lọ yẹtọ wò wọn bá tún ó tún yẹ kó yẹgbẹ wò ó tún yẹ kó yẹtọ wò ó tún yẹ kó ẹ̀jẹ̀ wò lórí kẹ ẹ gbọ́dọ̀ gbàgbé àti fọmọ nìyẹn sí o nítorí pé àwọn èèyàn tí wọ́n hospital yẹn tó bá yẹ kó ọmọ ọgbọ́n tán lè dá sí wọn ní hospital áfíríkà ṣe rí nu ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ lọ hospital tó bá lápò kan wà tó ṣe kí ni àkójọ ọmọ ọmọ tí ì parẹ́ tòun tó sì ti fi wọ́ hospital yẹn tó bá jẹ́ pọ́nà kan wà tó lè ná ní eighty thousand ọ̀nà míì sì wà tó òfin ní ná ju eight thousand lọ tẹ́ẹ̀fì rí ní ti ń ṣe tẹ́ẹ̀fì tọ́jú rẹ̀ ẹ mẹ́jọ ná ju eight thousand lọ lọ́kọ̀ torí kó lè bá yálà láti tún wá jọ mi torí pé tó máa ń fàbà nu jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ni pé lẹ́yìn gbogbo tẹ́sítì náà ní ká lọ ṣe yìí tẹ́sítì bíi mẹ́wàá owó tán lọ́dọ̀ gbogbo ará ilé àti gbowó lọ́dọ̀ gbogbo ará àdúgbò àti yáwó wọ́n tún wá sọ pé àwọn ò rí nǹkan kan nu gbogbo tẹ́sítì táwọn sí ẹ́ ṣé ẹ́ dáwó padà ó túmọ̀ sí gbé kò yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà se ló kọ́ pàtó fẹ́ lu àwọn ẹ́ńjìnì tá a kó kalẹ̀ ọlọ́run mẹ́jẹ níbo lòye ti wá níta ìmọ̀ pé ẹ̀ní ṣe lọ́fẹ̀ẹ́ àwọn èèyàn yìí báyìí káká ni wọ́n fi ń jẹun ẹ wá ní kọ́ lọ sí tẹ́sì wá kọ́ lọ sí tẹ́sì ẹ̀sì ti dájú báwò ọ̀kàn yín kí bá fún un ìbẹ́ lómi ó béèrè pé sọ wá pé wà láwùjọ ni wà nígbà tí hospital náà bá máa fi àánú kó fi máa operate àwọn èèyàn máa rí sáàni ìdí nu tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ apààyàn ńlọsọ̀rọ̀ rẹ̀ di eh, local eh, local local medical doctor nísìn láfíríkà wa mi ẹni tí ọ̀dà kan mà ńgbà bí fóbìnrin wọ́n lè yọ ọmọ jáde kọ́ ọmọ odi dàda ń dídín torí kọ́nà tí wọ́n gbà gbé jáde wọ́n gbọ́ ọmọ bẹ́ẹ̀ ìgbà tó yẹ pé tó máa wá sọ́sìkìtù tó standard gbogbo àwọn tó necessary náà lẹ́nu kan lọ́ máa ṣe ìtúbà necessary lọ́ ẹgbẹ́ focus nítorí pé àwọn èèyàn tẹ́ rí yẹn àwọn ò sí ní country tí ìjọba ti láàánú anybody àwọn country kan wà láyé tó bá kọ́ ààrẹ bá ní sí ọ ọ̀hún ọ̀tọ́jú ẹ lọ́fẹ̀ẹ́ ni àsìmbẹ̀ gbogbo ń tágbára àwọn èèyàn bá ká nìkan ní kẹ́ máa pín wọn sí i onígbàlà ka ìhùn hospital ọwọ́ àwọn arúgbó yìí wọ́n á jẹ́ kó wọ́n ẹsẹ̀ lọ ọlọ́rin náà wọ́n tó lè tọ́jú ara wọn wọ́n ẹsẹ̀ lọ ọ̀bàdàn wọ́n tó tọ́jú ara àárẹ̀ náà ló ń gbé kábà ọ̀ á kú lọ́nà. eléyìí jẹ́ bó ṣe jẹ́ àdéhùn tó tẹ̀lé lé ọjọ́ àdéhùn Abu Hurairah radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam qala Allahu azza wa jalla hadithi tó bá ti rí báyìí wọ́n ń pè ní hadithun qudsi ọ̀rọ̀ tá nàbí náà gbà wá lọ́dọ̀ lọ hadithul qudsi àti gbólóhùn àti túmọ̀ rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́dọ̀ ti wá yàtọ̀ sí hadithun nabawi hadithun nabawi ìtumọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́dọ̀ ti wá gbólóhùn rẹ̀ kọ́ anabi Muhammad sallallahu alaihi wasallam ti wá torí gbólóhùn ọmọ ayé ń tọ́kọ́. anil hawa in huwa illa wahyu yuha anabi sọ̀rọ̀ fẹnu ntọ́lọ́ba fi ránṣẹ́ sí ló máa sọ ìyẹn pé tuma rẹ̀ ọlọ́run fi ránṣẹ́ sí gbólóhùn rẹ̀ ọlọ́sọjá ìgbà tá a bá sọ pé hadith qudsi àti tuma rẹ̀ àti gbólóhùn rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gẹ́gẹ́ alukurani náà ṣe rí alukurani àti alukur'an yẹn mu'jiz adánilágara kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ kàtọ́ sọ́lọ̀ ẹlẹ́kejì alukur'an yuta'abbadu bi tilawati kíké rẹ̀ ìjọsìn nínú yàtọ̀ tuntun aláàrin yàtọ̀ sí hadithul qudsi nínú yàtọ̀ tuntun aláàrin wa òun náà nígbà alukur'an alika nínú sọláàtì àdéhùn kùdùsí bọ́ bá dàn wò ní sọ̀láàtì nínú ìyàtọ̀ tó tún wà láàrin wa òun náà ní pé alukur'an manqulun bit-tawatur alukur'an yẹn ọgọ́ọ̀rọ̀ lọ́gbà látọ̀dọ̀ ọgọ́ọ̀rọ̀ látọ̀dọ̀ ọgọ́ọ̀rọ̀ títí lọ́dọ̀ àtọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tọ́gbà látọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dàá yàtọ̀ sí hadith al-qudsi ó lè jẹ́ mutawatir èyí tó pọ̀ jù nù rẹ̀ àhádìí tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ náà ìyàtọ̀ tó wà ní àárín wọn. ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa sọ pé tàdà tẹ́tù àná khasmuhum yawm al-qiyamah. ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn èèyàn mẹ́ta kan wà tó ṣe pé èmi ló níjà wọn níjọba ìdàgbéyà. tọ́lọ̀ wọn lè máa báyàn já kéèyàn borí bí èèyàn lè borí láéláé. yàtọ̀ sísọkúsọ ìdáhùn kan sọ ọ́nà òwe kan gbé káà ikú na Yakuba ọbọlọnjà ọbọlọmùjàkadì ọba dọlọnjàkadì a'udhu billahi minal kufr ẹgbẹ sọkúsọ Ọlọ́run kí lẹ ń fọ Ọlọ́run pè gan ike ọbọlọnjàkadì ọwọ àtúndọlọnjàkadì àdúgbò ẹfọlọ tó ṣe wá mùsùlùmí gbogbo orí eléyìí làwọn náà bá tẹ́bàtì lónìí táwọn máa sọ táwọn tẹnu ọmọ ọhún sẹ láti wọn sọ pé yes don't you know bí ẹnìkan bí ẹnìkan àjókòó àti pàdé ọ̀hà jẹ́ inú àwọn ẹlẹ́sìn kọrin yóò yẹn ó lọ ń pò fẹ́sọ̀ ọba ni you know David David is a criminal ha ayé ara which David ẹnìkan bá tẹ̀lé ẹsẹ̀ balẹ̀ ní àwọn mùsùlùmí kí ló dé kí ló dé tẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ẹnìkan gbá mi lẹ́nu ẹnìkan tẹ̀ mí lẹ́sẹ̀ mọ́lẹ̀ because eléyìí bí ìgbà tó gbá mi lẹ́nu ni nà tó sọ pé David is a criminal kó má mà jẹ́ pé ànábì Dàwùdù ni ọ̀daràn yìí máa ń sọ̀rọ̀ ọba. ẹni tí sá ń tẹ̀ mí mọ́lẹ̀ sá tẹ̀síwájú pé torí mi ò kàn kú rẹ̀ kó sá ni kí n má sọ̀rọ̀ ha nígbà tí gbogbo èèyàn wá túká lọ́wọ́ á ní à sí èrí pé òun sọ pé kí n má sọ̀rọ̀ bọ́s ara táwọn bá pàdé bí nìyẹn ẹ ṣé kìí ṣe pé ànábì Dawud lọkùnrin yìí mí ó lò náà ni mo ní ah, ẹ sì ní kí a àwọn ẹlòmíì sí àyà ni wàláhi tàláhi ọlọ́run ẹlẹ́dàá wa láàánú ni wàláhi tó ṣe wá mùsùlùmí orí ńlá ṣe fún wa ẹ ní ó dìgbà tẹ bá wo torí Umar ti pòwe kan òdodo sí ni ó ní kókó ẹ̀sìn Islam sẹ́mi okùn ní ìsìn ẹ kì í bọnú ara ẹ tà ń koko ẹ kì í ara ẹ tà ń ẹ kì í ara ẹ tà ń Umar ní kókó Islam yọ padà di tí wọ́n ń tú lọ́kọ̀ọ̀kan èjèèjì ọ̀kọ̀ọ̀kan èjèèjì ní ìgbà tí wọ́n bá bí àwọn kan sínú Islam tí wọ́n máa burú tó wà ní kókó so ìdínú tẹ́kiri pé lónìí ẹlòmíín náà mọ sọsọkúsọ ló kọ islam wọn mọ wíwíkúwí tó lè sìyà lọ́nà ló kọ kó ń sàlàyé islam fún yín nítorí pé kò mọ tí wọn kúfúrù tó ń gbà tẹ́ ẹ̀ bá mọ ìtumọ̀ kúfúrù àti mọ tukúkú ẹ̀sìn islam dànù yọ̀rọ̀ yín lọ́rùn torí tọ́lọ̀ ń sànù wa dáa jẹ́ mùsùlùmí nínú òjì ká máa burú tí àwọn kèfèrí wà rẹ̀ wàlá àbúrú tí wọ́n ń bẹ́ẹ̀ nù rẹ̀ kọ́ lẹ́gbẹ̀ẹ́ orí ikú tí wọ́n ń ṣe kò lálàfiwé kéèyàn máa sọ nípa ànábì ọlọ́pọ̀ dára ni o tó ń sọ with all confidence tàbá tí wọ́n á sọ̀rọ̀ tán ó ní authority nìwọ authority kìnnì ká ló authorize yẹ you know David is a criminal ah ah lẹ́nu ẹ̀ fèrè ẹ̀ náà ni sanabi Yakuba ọpọlọ níjà. wọn á pàdé wọn mú jàkadì ah, ah! ẹ gbọ́rọ̀ ti rùn tó ẹ gbọ́rọ̀ ti rùn tó àṣeyìn ìsìnkú tà kápọ̀ sẹlẹ̀ lẹ́nìkan bá nàbí wa lọ́wọ́ sallallahu Sẹ́nu ọba jàjàkadì rí ọwọ́ gbà nàbí wọn lẹ sẹ́nu ọ̀ràn àwọn àti ò lórí lọ ànábì ganu fa sọ lọ́n tó ń ti pé bí egun bá dàn ò yóò dèèyàn bí egun bá dàn ò fànàbì yóò dèèyàn ẹ rí olórí ibú kan nígbà yẹn táwọn ọmọ bọ́ padà gba Islam pẹ́ẹ́pẹ́ ńgbà yẹn olórí ibú ló sì wà tó mú idà anabi sallallahu alaihi wasallam lórí ikọ̀ tó yọ anabi ti sùn ó jí anabi pẹpẹpẹ man yamna'uka minni ká ní ó gbọ́ ọ lẹ́wọ̀ Muhammad anabi sùn ní Allah sísọ Allah tó sọ Allah ọba yìí dá bọ́ọ̀lẹ̀ ni anabi náà wàá mú dà man yamna'uka minni tani ọgbà àwọn náà lẹ́nu sí. ọ yọ láàánú aláàánú ló yẹ kó jẹ ẹgbọràn so torí délé kẹ́nìkan á máa sọ pé ẹnìkan bọ́ lọ́n jàjà káàdì ó sì dá ọlọ́jà àgbà wọ́n tún akọ ọ́nùwé kan náà láàmú á gbé sáyà àmà agbèsè ayà kékeré ni ìdúró ńlá ìdúró ńlá torí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún wa ní bíbá igbe èèyàn mẹ́ta ń bẹ tó wọn bá jà lọ gbẹ̀ngà òun ló níjà a sì ti mà kí gbogbo alábòsí lọ́lọ́run bá jà kí wọn á ló dé tán fi yọ èèyàn mẹ́ta ìsọ̀tún wọn nítorí pé aburú tí wọn sì ti pọ̀ jù wá kéèsì o àkọ́kọ́ gbogbo àgòsí agbọ́dọ̀ jìnnà sí wọn tún sàmì sáwọn eléyìí lọ́tọ̀ wọn burú jáì sẹmọ pé àwọn aburú máa ń bẹ aburú tí wọn máa ń ju aburú lọ alákọ̀ọ́kọ́ rajulun a'ta bi thumma ghadar tàbá kaba wọn wípé alifu tó wà ní ìparí àbọ alifu maksura ó ní tuma tàbá tó wọn kà pé alifu yẹn sá alifu yá ni fíìlù yẹn mabniyun lil majhul ní kẹsì lil ma'lum àjẹpẹ rajulun u'tiya bi u'tiya bi thumma méjèèjì lọ alákọ̀ọ́kọ́ ni rọ́júlọ́n àtọ̀bì ẹni àkọ́kọ́ tí máa bàjẹ́ àjọ pé dàlùkìyàm òun náà lẹni tó ṣe kó fi mí búra ó fi mí búra lọ́wọ́ rẹ̀ fi bà á ó fi mí búra ni wọ́n fi fún un tó ń magàdà lẹ́yìn náà tó wá jàmbá ọlọ́wọ́n bàjẹ́ àjọ pé dàlùkìyàm eléyìí bá gbogbo ẹni tó gbà pọ̀ ọba àwọn wí ọjọ́ tí wọ́n bá ní èèyàn gbà pọ̀ ṣé bá wọn búra ìbúra àti gbasẹ́ àwọn lọ̀rọ̀ ń bá wí bí àti gbogbo ẹlòmíì náà dẹ́gbẹ́ torí pọ̀ fọlọ́ǹbúra ni wọ́n ti fún ọ ní tán ọmọ làwọn fẹ́ fi fún ọ yìí àwọn fẹ́ tó o bá ti ní mójútó àmàna mọ̀wùlẹ̀ já so ìdí yìí wàláì máa mójútó wàláì wàláì wà pọ̀ tó bọ̀dá mi fi ń búra yìí pẹ̀lú ní ẹjọ́ bá búra kọ́ fọlọ́n búra ẹni tó bá sì fọlọ́n búra kọ́ sòdodo nínú àdéhìí mi ẹni tó bá fọlọ́n búra kọ́ gbà a ọ ọlọ́run ní ọ̀pọ̀ ọjà ń jọ̀gbìn ní àgbéyà sẹ́ni pọ̀pọ̀lọpọ̀ ti wọ gàù báyìí nítorí pé ó ti fi búra gba ọjà pọ̀lọpọ̀ nísìnyí ó sì gba ìyàwó nù wa ń jìyà ju táyà mọ́tò lọ wàláì tẹ̀láì wàláì tẹ̀láì ló sì ṣe jọ yẹn ẹlòmíì ò kúra àwọn àgbà àfa àwọn àfa àwọn àfa àwọn àṣẹkùbọsọ àbá àwọn eléyìí àkàlẹkùn wọn màláìkà ni kí wọn mọ pọ ọ̀daràn nínú jalabiya abẹ́ gẹ́tì ẹ̀ ọmọ ti bọ́ sí lọ́tọ́ lọ́mọ bá wọ kàwọ́ ọjà ń bà ní ọlọ́ni ọba bẹ́ẹ̀ ni ẹ gbapò lórí iléeṣẹ́ ìdá ẹ àbá ẹ ń jàǹbá ẹ gbà àtijọ́ gbé ní àlùkò àjọ lórí orílẹ̀-èdè àjọ gómìnà bàbá àjọ ìṣìṣíà bàbá àjọ kánsẹ́lọ̀ gbogbo ìyówó lè jẹ́ director general ẹ permanent secretary ẹ kíní gbogbo ẹ bá kíláàkì kódà kó ṣe pé mr messenger tí ọmọ gbé tì wá òun náà sáfùrà jọ́nà. tọ́ medical doctors ẹ̀yin náà máa búra bó tilẹ̀ jẹ́ pé búra àwọn tẹ́lẹ̀ máa búra àwọn láwọn àtúnṣe nù àwọn ọkọ̀ burúkú kan wà ń bẹ̀ o ẹ̀yin náà búra pé ní jàǹbá ìwọ lọ́n wá ń ìwọ náà lọ́ọ́ fa láàárẹ̀ ẹlẹ́tọ́ ń lọ ọlọ́mójútó permanent clinic tiẹ̀ ọ̀pá public hospital tó ń gbowó oṣù náà ọ̀pá tì ó ti jàmbá nìyẹn ọ ti jàmbá o ti jàmbá a wàláì máa mójútó sẹ́yìn bí ẹni pé wàá bẹ náà ni ó gbé <laughs> sẹ́wọ̀n kó náà ti jàmbá nìyẹn bàbá káfíńtà tó ń pèsè ó dà sápò nígbà tí ilẹ̀ sùn wọ́n ní ẹ bọ́tà kò ti ṣe kí ó ti ṣe jàmbá ni ẹni tó fọlọ́ǹbùrà tí nǹkan fi bọ́ sí fún tó wá jàmbá ọlọ́run ni wọ́n bàjá tábà sọ pé ọ̀rọ̀ tíyà torí tọ́lọ́run náà ṣe fún ẹ ọwọ́ àjàmbá so ọlọ́run ni wọ́n bàjá tó bá jẹ́ ọ̀bẹ náà gbọ́ kọ́ ọgbà àwọn lọ́ọ̀yà tó dáńtọ́ tí wọ́n bọ̀ ọ́ rojọ́ ń jọ́ gbé dàlùkìyàm àbí òye wa àwọn ẹni tó mọ ẹjọ́ rò tó mọ ẹ̀yìn ajá so káwá ríbi tẹ́rì tẹ́rì ṣèdè eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ ẹ máa fi bá gbogbo ẹni tí ń búra kó ń gbapò ẹ máa fi bá wọn sọ̀rọ̀ sọ́ra rẹ lọ́fẹ́ gba ìgbésẹ̀ nǹkan àdùnnú ní ti sọ ní ìdẹni tọ́lọ̀ wọn bàjá yìí ẹ dákun téèyàn orí èèyàn bá wa pèsè èèyàn mọ̀ wá kù èèyàn ní wá kù torí pé tí máa jẹ́ kí àwọn tó nípò òṣìṣẹ́ ó ti pọ̀ jù ntí máa jẹ́ kó tako ìbúra tí wọ́n ń se yẹn ó ti pọ̀ jù níṣẹ́rù nàìjíríà yìí ó ń búra ẹlẹ́yìn na búra kan tí ò tún ní láàrin náà tún wọ́n pé mo búra wípé wọ́n lágbájá lágbájá dáàbò constitution nàìjíríà ẹ gbọ́rọ̀ ká constitution nàìjíríà lọ́ọ́ tákàdá fifty pages yẹn yóò sì tún sọ ọ́nù búra rẹ̀ pé òun ní discriminate síbẹ̀ yìí náà rí ti ṣẹlẹ̀ bàbá discrimination nítorí pé ó tiẹ̀ jẹ́ kó sincere òun ò discriminate federal level state level local government level gbogbo ẹ̀ náà ní discrimination wa. àwọn kò kó sí ni wọ́n kó sí lẹ́nu àwọn abánidámọ̀ràn akóbáni ọ wà fún àwọn tiẹ̀ lẹ̀ ọ mà ṣe tàwọn ẹni táwọn ni ṣe tiẹ̀ síbí wọ́n ti jó lórí lórí gbogbo yẹn gbogbo ẹni tó bá fọlọ́ búra ọwọ́ ajàmbá ẹ kú palẹ̀mọ́ ẹ kú palẹ̀mọ́ ọlọ́ni ọba yín dájọ́ gbéńdé o ẹlẹ́kejì wa rajulun ba'a hurran fa akala thamanahu ọ̀rọ̀ ńlá ẹni tọ́tọ́ ọmọlúwàbí èèyàn tọ́wọ́ ajẹ́wọ́ ẹ̀. sẹ́mi pé ẹrú ni wọ́n máa ń rà ni wọ́n máa tà gbogbo àwọn kidnappers Nigerian level lónìí ọba àwọn wí o àwọn ọ̀nà kan ti di danger lọ́sàn àti lóru ẹ máa ṣe àdúrà lórí àdúrà ní bẹ́ẹ̀ bá ń gbàgbé kọjá táwọn atiláwí bá bẹ́ sàárín ọ̀nà lọ́sàn kan gbogbo mọ́tò ti ń lọ dára wọ́n mọ̀ kó àwọn èèyàn lásìkò ọdún léyà àtàwọn ẹran mẹ́ẹ̀ wọ́n máa kó wọn sónú gbó wọ́n máa wá wò pé sọ́mọ àwọn èèyàn ńláńlá àbí ọmọ wọn nínú fóònù ẹ̀ mú àwọn afi lùlù pa lórí pé ta lọ́mọ ta lọ́mọ máa dá kọ wọn táwọn náà dọ́ ọmọ tó wọ́n wá wọ́n wá kókó pé àwọn èèyàn àtọ́mọ láwọn èèyàn ńláńlá pé tọ́ àwọn táwọn ń bá yín sọ̀rọ̀ yìí o àwọn ni di Django lágbájá ti bọ́ sí ọwọ́ àwọn di Django so therefore àwọn ò ní ẹ̀ orúkọ àti ẹ san eight hundred million ah nọ́mbà tá a ókè owó kílà bá pélé owó bá fẹ́ sanwó maka fún ni àbówó pa fẹ́ ra fún tí ọmọ gbé tọmọtaya àwọn ti mú owó dẹ́ẹ̀fì wá rà padà wọn ní kíní kan ránṣọ ọmọlúwàbí tí kìí ẹni tó ta ọmọlúwàbí tó ta ọmọlúwàbí tó tún jẹ wẹ̀ wọ́n sọ pé jẹ́ nítorí pé jíjẹ ni wọ́n máa ń lo owó gbọ́nà rẹ̀ jù bàbá àfi dáṣọ sọ̀rọ̀ bàbá àfi kọ́lé bàbá àbòyàn ọlọ́run bàjá ń jọ gbẹ̀dẹ̀ àgbẹ̀ rí ẹbí gbọ́mọgbọ́mọ bá gbọ́ yìí ẹrú yẹ kọ́ bá bí ẹ kọ́ bá ẹ náà àwọn tí wọ́n bá wọn jí ọmọ gbé wọ́n lọ gbé fáwọn babaláwo tó gùn mọ́sẹ̀ ibo làwọn náà gbà ẹ kó palẹ̀ mọ́ ọ̀ràn tí ń tiẹ̀ pọ̀ ọ̀kan nu àìníye nù bákan náà àwọn baby factory abẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ nàìjíríà ẹ̀yìn ò sí lẹ́nu síbẹ̀ mọ̀ pé baby factory wà nàìjíríà á ilẹ̀ ibo larùkọ́ wà tẹ́lẹ̀ ibẹ̀ nìkan larùkọ́ ó ti àfi tọrọ fọ́nkálẹ̀ so àwọn baby factory obìnrin tí ò tí wọ́n dé máa ń kù wọ́n sì máa pààrọ̀ gbá oṣù sóṣù máa pààrọ̀ gbá máa gbá ikùn tí ń yọ lọ́pọ̀ ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀kàn abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ títí tí ní ọlọ́run mẹ́jẹ síkùn rẹ̀ kiri ewu síkùn rẹ̀ kiri bàtí èso ẹnu àwọn ìyálẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀kàn táàmì yóò fún wọn fọ́ọ̀kàn ẹ̀rí nǹkan so igba arọ yọọ wá changes ra wọn small big bigger ńgbà tó bá biggest báyìí ó ní kò gbọdọ̀ gbélé o hospital bá lè ya scan ọmọ ọ̀sà àyìn tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà rárá wọ́n lọ́mọ ọ̀sà lọ ẹni lóyún bí ó sì kan ẹ bá rí tó ọmọ sọ akramakumullah wọn máa ní ìyá kan ní ọgbà bí fún lọyọ àbí kó sì wá dọ̀yà ẹ wá san eight hundred and eighty thousand eighty nine àti eighty kobo tẹmọkẹ eight eight eight eight eight tí n bá báyìí so nọ́mbà gbọmọ ó lè jẹ pé bóyá ẹ ìwádìí pé tukuma inú tukuma lọ́lọ́mà ọba gbé kókólúkẹ́ omi gbóná dàpọ̀ mọ́ tukù àbí ọ̀dà pọ̀ mọ́ra ọ ọ̀dà pọ̀ mọ́ra ọ. àwọn ọ̀rọ̀jọ lónìí bá ọ̀rẹ́ fa akalẹ̀ tẹ̀lé ẹni tó tọmọ ló àbí tó jẹ wẹ̀ ọlọ́wọ́ bá àwọn jà tó bá níjọ́ pé ìlànà orílẹ̀-èdè ọlọ́wọ́ wa irú rẹ̀ náà ń ṣẹlẹ̀ systematically láyé lónìí látàrí ojú kòkòrò tó ti fọ́ àwọn èèyàn lórí á lówó túláàsì ilẹ̀ lárúbáwá lówó wà táwọn obìnrin kóra wọn tìkẹ́tìkẹ́ tìkẹ́tìkẹ́ Saudiya ẹ̀ Oman Qatar abẹ́rẹ́ bẹ́ẹ̀ Imaratul Arabiya Al-Muttahida wọ́n lè ní Dubai àbí òye wa oníkàlùkù tìkẹ́tìkẹ́ tìkẹ́tìkẹ́ ẹ̀yin náà gbé à sẹ́ẹ̀tì ní dẹ́lígẹ́tì lọ́wọ́ gbogbo ilé wọn ti wá di competition òun náà jọ ọ̀rọ̀ tá à ń kà lálẹ́ because àwọn obìnrin tó ń kó lọ yùn wọ́n lọ fi wọ́n ṣẹrú ni wọ́n lọ fi wọ́n sọmọ ọ̀dọ̀ ìwọ nísìnyí báyìí kò síjọ́ kan láyé tó mẹ́wù bàbá rẹ̀ tó ń fọ̀ ọ̀fẹ́ wùyá rẹ̀ rí ambọ̀sibọ́sí pọ́ọ̀lù ọ̀bá àwọn ọmọ lẹ̀ rí ambọ̀sibọ́sí pọ́ọ̀lù àwọn ọmọ tọ́ẹ̀lẹ̀tì so àwọn kan wọ́n wá gbé ọ lọ ìgbà táwọn bá gbé ọ lọ ó lè jẹ́ pé gbogbo owó táwọn ná káyipé roughly àwọn ná bóyá four hundred thousand naira tó fi dán àwọn wá sọ pé tó bá ti dán o ọmọ ọ̀dọ̀ lọ lọ sí o ilé lárúbáwá o tó bá ti dán o four hundred thousand naira yẹn four million ló fi san o ọ̀yàtọ̀ sí kí wọ́n ń tàyà lẹ́rù ọmọ wa ṣiṣẹ́ bí ọwọ́ abo round the clock títí gbogbo tó o máa ń pa wọn ó ti ní delegate tó o máa gbà lọ́wọ́ rẹ̀ kí ṣe kó o máa dájọ́ kó fún un tó o bá ti gbà tó sùn wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ọmọ wa sọ ọmọ ọ̀dọ̀ nílé àwọn àti àwọn náà wọ́n sọ pé ẹ máa wá búrò wọ́n sọ pé ẹ gbà ti jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ló ń sọ lọ́dọ̀ àwọn àwọn òrùkọ yàtọ̀ sí irú àwọn ẹrú ayé jọ̀n owó lẹ́rú ayé jọ̀n walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin wípé àwọn ẹni tó máa ń ṣọ́ abẹ́ wọn àfi fún ìyàwó wọn àfàwọn ẹrú wọn wọn á máa bọ̀ ọ̀sùn. tó máa bí wọn léèrè wọn á gbà ẹgbẹ́ ah, náà sọ pé ọmọ amálàkàtà ìmọ̀ ó lì jẹ́ dàrú àbọ̀pọ̀lọ rẹ̀ ti kò pọ̀ ọmọ pé eléyìí ọmọ amálàkàtà ìmọ̀ ọmọ ẹ wà àbáyọ wọn á lọ sí wọn á lọ sí wọn lọ sí wọn lọ sí wọn lọ sí wọn lọ sí wọn lọ sí ọlọ́run ṣe zina ní imarat al-arabiyya al-muttahida àbí ní Oman olùkọ́ yìí náà gbọ́ mẹ́sẹ́jì kátàmọ̀ tó fi ránṣẹ́ abẹ́rẹ́ rí láìpẹ́ yìí kò tí ìtújọ́ méjì lọ ọmọ kan ni wọ́n mú ìyá tí wàá jọ máa ń tà tí bí màkàn ti kìlọ̀ fún mi lé tó jáde tọ́ba jọ kí ló ṣe ọmọ náà ti padà lé tí wọ́n sì ní dàbá tí ìyọ̀pọ̀ lọ́lọ́mi tútù ká sọ sí gbígbóná kò ní mọ̀ bá ipe méjì tẹ́lẹ̀ kí tí wọ́n ti sọ sí gbígbóná wọ́n bò lórí ní tààrà ọ̀dà mọ̀ pé ọ̀dà ah, bí omi tẹ̀ kan yẹ̀ ayé pé méjì àtúrà mọ̀ kọ́ mọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn fi wá ṣe zina dáwò láwọn nǹkan tó ṣẹlẹ̀ tí ò sí wọn ni wọ́n pé mẹ́ ọmọbìnrin kan láti ìlú kan ló ti lọ sí Madina nígbà tá a wà lọ ọlọsọmọ ọdọ tó táwọn bá sì rírun wọn àìpa adẹ́nìkan mọ́ ọ wọ́n ti ẹ̀kọ́ fẹ́ máa lé wa gan tó ìmáà ń bọ̀ amẹ́sílásí àdàbìsọ̀lá àṣọlá lọ láti ti jọ primary school yìí tó máa ń bọ̀ àwọn mọ́sálásí àti mùsùlùmá àti ìyànjọ́ lọ́ba rí mi tí bá sáà ń pè mí máa ń pè mí bá wọ ẹ̀ pé à kí ló gbé ọ wáyé ọmúra lọ́wọ́ ṣe náà ní. <laughs> ẹ̀mí sì mọ̀ pé wọ́n egbò mi wá kẹ́kọ̀ọ́ gbà gbogbo ẹni ti yàtọ̀ ní sùn lọ́ba ní à ẹ̀jẹ̀ á fi sẹ́nu kẹ́dákẹ́ mi ni ẹ má fi sẹ́nu kẹ́dákẹ́ kí ló gbé ọ wálẹ̀ ó lòun á sọ ọmọ ọdún ní àwọn òdòdó láì ní ìṣe fún ọmọ kí ni tó burú tó bàjẹ́ fún ọ láyé tuntun ajọpọ̀ mọ ọ̀dọ̀ ní ọ̀rọ̀ rẹ gbà. lédè kúkúrú ọ̀sá béèrè lè wà lọ́wọ́ wa ọ̀lá ìgbà tó kẹnu bọ̀rọ̀ ìyẹn lè fẹ́ máa bá aṣọ ẹ̀jẹ̀. wọ́n sọ débi pé kan wọ́n á kó àwọn èèyàn nílé táwọn ń gbé irọ́ kó wọn bí gbàtà jalè náà wọ́n máa gbégbé tí ò yí àwọn ọlọ́pàá tí wàá máa mú yẹn wọ́n á kó wọn lé gbogbo ilé wọn làwọn wá rí díẹ̀ ó lè jájà márùn nobody should go out wọ́n sì máa kó wọn dà á mọ́tò bíi ewúrẹ́ tí ọ̀dà rẹ̀ wọ́n á nígbà tí wọ́n á kó gbogbo wọn wọ́n á sí àwọn bíi mẹ́ta àwọn tí ojú wọn pupa tí wọ́n ṣe yí ó fi ó báyìí wọ́n ṣe wọn kò pé àwọn padà bọ̀ wá bá tọ́ nígbà tó wá sọ ìwáyà yẹn pé wọ́n dá wọn dúró kí wọ́n padà bọ̀ wá bá wọn sẹ́wọ̀n pé lù lọ́dà ẹni tí ń gbé bẹ̀ lè jọ̀dà so wọ́n á ní kí lẹ́ ó ní báwọn ṣe ń gbálẹ̀kùn látòdé mi àwọn kan wọn kàn sọdé sọdé ìyẹn ni pé àwọn tó máa ń gbálẹ̀ lọ́jọ́ ọmọ Bangladesh torí àwọn ògbédè lárúbáwá wọ́n máa sọ pé gbogbo yẹn sadiq sadiq Sadiq ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àbí òye àwọn èèyàn wa wá yí padà sọ́dọ̀ pé ẹ̀yin ni Sadiq Sadiq Sadiq mọ̀rọ̀ pé yé so wọ́n á pẹ̀lú wọ́n á gbálẹ̀ kúrò àwọn Sadiq Sadiq yẹn ọ̀kan sá gba wọn tí agbára sílẹ̀ kù Allahu a'lam gẹ́gẹ́ bí ìwádà tó ń fún mi ó ní tó dá wọn bọ́ọ̀lù lórí àwọn tó ń padà bọ̀ wá bá wọn sí ìgbèrè yìí àwọn ìlú kan sì tó burú láyé tí wọ́n bá gbárù àwọn obìnrin bá ń ṣeré pé àwọn ọkùnrin máa ń pa wọn nítorí kí wọ́n má bàa tó àwọn kù àìmọye tí wọ́n mú sàwùdí bẹ́ẹ̀ níjọ́ tó bá fẹ́ pa ni wọ́n tú àṣírí ní tó ṣe ìgbé wọn mú ìgbọ́ rẹ́pù èèyàn gbà tó rẹ́pù ẹ̀ tán pa ọlọ́run bá wá sànú àwọn rí so ok yọ bàjẹ́ fún ọ̀daràn síbi tẹ́ni eré lè ti bàjẹ́ náà so eléyìí jẹ́ báwọn onáfẹ́ jọ́ torí ẹ̀jẹ̀ bá lẹ́nìkan nu fámìlì yín tọ́jú obìnrin tó lò ń lọ Saudi kan kò síṣẹ́ kan tán fóbìnrin ṣe ń Saudi ọmọ ọ̀dọ́ ló lọ sí wọ́n á sì máa lò ẹ́ bí ọmọ bí ẹrú ni ẹ̀ ò ṣe zinari ó lè jẹ́ kó oyún ló gbé wálé àtọ́mọ́ wọ́n ti sọ fún wa àwa ti ṣiṣẹ́ kan fún Nàìjíríà embassy rí lásìkò tó fẹ́ deploy gbogbo àwọn overstayers ní Saudi so èmi àtẹnìkan àjọgbá sẹ́yìn Ta kọ orúkọ gbogbo ọmọ nàìjíríà kọ̀wé títí ọwọ́ ń ru ibi tí mo máa ń lọ ni pé ẹ rẹ lómi náà obìnrin tó dé pẹ̀lú ọmọ tí ó nírun lórí torí nínú òfin mọ̀kúlò ni wọn gbọdọ̀ fẹ́ yà mí ìgbàjẹ àfisẹ́nu kádákẹ́ náà ni nítorí délé tọ́lọ̀ ń bá ọkùnrin tó bá èsì ibi tó ti lọ máa kó gbẹ o torí pé ẹ̀yin ò tí jáde rí kò tí kẹ́ ẹ gbogbo ọ̀rọ̀ yìí máa o níbo lẹ fẹ́ lọ ganan rí tẹ bá kàwé tán ẹ sọ̀rọ̀ ebi bí Amẹ́ríkà bí London ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ti ń fà gbẹ́ńbẹ́ gbogbo ìgbẹ́ tí wọ́n máa rí sáyẹ́nsì tó máa ṣèṣe kọ́ máa skul ní mí ah wọ́n lajú wọ́n ọ̀fà gbẹ́ tó tún máa rẹ́rìn látọ̀ bá nítorí pé téèyàn bá pọ́nra rẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ àbùkù wọn kóra wọn lọ bánà gbogbo nǹkan tó lè ṣe láyé rẹ lọ́mọ tó ṣe tẹ̀rítẹ̀rì torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run pọn wa lé kọ́lọ́n bá tún orílẹ̀-èdè wa ṣe kò sí nǹkan kankan tó lè mú ọmọ nàìjíríà yìí máa ṣàkáyé tó bá pé ìjọba bá dáa ìjọba náà sì dáa nàìjíríà sì dáa because ní nàìjíríà ń bì tó bá lè ṣiṣẹ́ kan ẹni kọ́kọ́ tí ó di ọlọ́nà òsì aláwọn lókèrè yẹn ò lè ọgbà ọgbàwé ó ṣe kí wọn máa sọ lọ́sọ lẹ́sẹ̀ láì dáràn torí ẹ ọpọlọpọ tí ọ̀wá gbọ́ lọ́ngbọ́ náà lẹ́sẹ̀ rí i pé wọ́n gbé yẹn tàbí ara sọ irú wọn iná bá wí mi o ní ọ̀pọ̀ ọjà tó bá ya. ẹni bí ọmọlúwàbí wọn sọ tí adékòye tó bá gérí òkú òfurì ọ̀daràn gidi ni ọ ó sì gbà ọgbà látàyè mi dàlùkìyà gbogbo ẹjẹ bá wọn kò ń dánrù sẹ́yìn wò ẹ gbọ́dọ̀ wá gbé fúyà o ẹ sì gbọ́dọ̀ bá gbé lọ́wọ́ rọ gbogbo náà jẹjẹjẹ ní àwọn olórí gbọ́ ọ̀gbọ́dọ̀ máa gbá àwùjọ ọmọ èèyàn ẹni àdánù ẹni òfò ọ̀gbọ́dọ̀ máa gbá àárín àwọn olórí rẹ̀ òkú ò kò nísinmi aláyé ọ̀gbádùn irú orílẹ̀ wo ni ẹ wọ́n ti wá sin òkú ẹnìkan á lọ máa wu yọ máa gé orí rẹ̀ ló kọ pápó òfòwò náà la sọ pé gbogbo kí wà dánù tí wọ́n téèyàn ẹ má tẹ̀lé òtí wọn jẹ́ bẹ́ẹ̀ kí òwú ránù kí ni wọ́n ké kí ó tí wọ́n sọ́wọ́n di babaláwo. àwa wí tọ́ wá ní kí ó lò ké kí ó wò nínú kí ó níbo lọ́wà nínú táwọn àbí fi sílẹ̀ fún wa kí ẹ máa gérí òkú ẹ máa gbé wálé wa máa fi fọ́kọ̀ mu. ala yadhunnu ulaika annahum يوم عظيم يوم يقوم الناس رب العالمين gbogbo àwọn olórí ikú yẹn kò sì sí kan nu wọn tí wọn gbà ká pé bàbá òun kú ká gé orí tiẹ̀ lọ àbí ẹ̀kọ́ èwo ni wọn gbà kó gbórí yẹ ọ ok ẹ mọ̀ pé bẹ́ẹ̀ nu imánu pé irun tí wọ́n ń ṣe sáwọn èèyàn irun tí wọ́n fẹ́ káwọn èèyàn ṣe sí ọ ní kí wọ́n náà máa ṣe sí wọn. ẹ̀sìn tó máa sọ pé babaláwo ló ṣe kò tún ní yà àwọn èèyàn lẹ́nu à ń bọ̀ síbọ̀sì wọ́n tó ní ẹ ọ̀pọ̀ alukurani kíni tẹ̀ jàpá ẹ̀mí náà la sọ pé babaláwo ló jàpá sẹ́yìn náà ti gẹ́tì ẹ̀ ní sẹ́ abẹ́ gẹ́tì ibẹ̀ ti gbé babaláwo iná làáfà léde yorùbá yìí wọn ò mọ kankan kó fi ọlọ àbá ni wọn babaláwo nàìjíríà ló tẹ wọn ti wọn aláwọn ọmọ kéékèèké lọlọ górí òkú bàbá àwọn bàbá àwọn ti lórí wọn ti rọ wọn fi lé lọ àbọ̀ òrí fi lé lọ́wọ́ láti òbí ayé wọn ti ń practicalize ní tán kọ́ wọn. torí délé tẹ bá mẹni tí ń ṣe bẹ́ẹ̀ tẹ bá tún á rí wọn ti wá lọ túrú rẹ lẹ lọ́jọ́ kan iná bísí láwọn lábúlá tó ń kọ́ padà sí ọlọ́dún tọba tó wú ètò tẹlẹ máa kẹyìn ẹ tẹmọ pé kò ní yá àwọn èèyàn yẹn wà sọ kékeré ni ẹni tí ń kí ó òkú lẹ́nu ẹ wọn mọ bísí alhamdulilayi tó ní òjì kábúrú yẹn ò dínkù ọmọ yorùbá lẹ́gùn ẹ̀yìn òní lè sọ bẹ́ẹ̀ àbẹ́ lè sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ni tó lórí òkúta sọ yín lálábà yorùbá lẹ́gùn báwọn ṣe máa ṣe lé ayé nù àwọn ilé ìṣòótọ́ tọ́wọ́ àjìlẹ́ yìí wọ́n máa gbà olórí gbúlọ́ máa wọ́n òní tá a fún òní tọ́wọ́ àjìlẹ́ yìí akẹ́rọ̀kùn ah, ńlá akẹ́rọ̀kùn ńlá akẹ́rọ̀kùn ńlá ah, yorùbá lẹ́gùn táwọn pé yorùbá lẹ́gùn ẹ̀tànjẹ́ lẹ́gùn ẹ̀tànjẹ́ lẹ́gùn. àwọn èso òdodo náà láyé ò ṣe tòrò tó nǹkan láàrin yorùbá ìrìn wọn mọ ẹni tí ń ṣe bàjẹ́ lọ́daràn wọ́n tún máa parọ́ léwu wọ́n tún máa wọ́n tún máa ṣàpẹ́lẹ́ òfò wọ́n sì dẹ́yìn wọ́n máa bú ẹ sọ fún gbẹdẹ kò yé ọ̀daràn ni wọ́n ti òsì tó ṣe jáde tó bá ṣe kíni mọ́ ilé ìjẹ́bù ti ṣe jáde ẹlẹ́kẹta nínú ona ni rajulun istajara ajiran fastawfa minhu walam yu'tihi ajra ẹni tó bá yẹn ṣiṣẹ́ wọ́n sì bá ṣiṣẹ́ yìí láti pé ó sì tẹ́wọ́ gbaṣẹ́ ọkọ̀ láti sanwó ṣẹ́ ọlọ́ni ọ̀pọ̀ ọjà gbẹ̀ndà kìá ọbàjọba náà wí o gbogbo òṣìṣẹ́ ni wọ́n jẹ lówó báyìí abẹ́rẹ́ ní nǹkan O wọ́n ti ràn má kò sówó kò sówó kò sí kan tí ọ̀gbọ́wọ́ sùn kò sóṣù kan tí pírẹsidẹ́ǹtì ọ̀gbọ́wọ́ sùn kò sóṣù kan tí gómìnà kan ọ̀gbọ́wọ́ sùn tàláwáǹsì tàláwáǹsì kò sí oṣù kan tí kọmíṣánná gan lásán ẹmẹ ti sọ mínísítà wọn tún gbowó dàlàwí dàlàwí kò sí oṣù náà báwọn house of assembly tí wọn gbowó oṣù kò bá jẹ sẹ́nitọ̀ kò bá jẹ rẹ̀ gbogbo wọn nílò wọn pé pérépéré pé à ń kọ̀nsídà láti lẹ́kùn kíníkàdé kíníkà ìdájọ́ wọn máa gbà kí ni jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ tó kí ni jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ tó ẹ wá wo ọ̀gọ̀rọ̀ àwọn tí ò lọ́nà mi tó ṣe pé iṣẹ́ oṣù yìí náà ni tó fi di pé ẹlòmíì ìṣòkò tó yá máa ń di abẹ́rẹ́ ní kíńkà torí tó bá mú lọ́dọ̀ tí lọ́yọ̀ kàmù ó ti gba àwọn gbogbo oúnjẹ títí títí àwọn àyọ̀ provision kan ti dáàbò wọ́n ti ń bu léèkú burúkú olórí ibú àwọn oníbi tọ́mọ àwọn oníbi táyà olóhùn retí owó oṣù níjọ tí ń bá ṣe fún lẹ́yìn tó gbogbo ẹ ti kúnlẹ̀ fún wọ́n sì ń ṣiṣẹ́ gbèsè kó wọn ṣiṣẹ́ kódà wọ́n tún bá wọn débi pé ó tún kọ agotọ wábíṣẹ́ àtàgotọ ọlọ tó ta ìsanwó oṣù fún wọn yìí ọ̀dà yín lójú kó wọ́n ṣiṣẹ́ ẹ̀sùn sanwó fún ẹ ti gba tí wọ́n ṣe ẹ̀sánwó fún wọn ọlọ́run yín lájọ bẹ̀rẹ̀ ẹkú palẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ gba àwọn èèyàn ṣiṣẹ́ tọ́wọ́ adásùkò tí wọ́n gbó wọn wá ní tó o bá lọ kóòtù yóò ti pè ọ́ jù tó o bá lọ kóòtù yóò ti pè ọ́ jù ó ti mọ̀ pé ọdún mẹ́wàá ń bẹ lẹ́nu owó tí o sì ló tún fi máa rojọ́ Allah owó tí wọn náà fi máa rojọ́ bàbá ọ̀daràn yìí sísanwó wa lórí náà wọ́n máa ń wú òkú kí wọ́n máa ṣẹjọ́ ni òun ó dùn lójú pé ìṣiṣẹ́ ẹ̀bọ́ tó òun ní san tí kóòtù bá lè gbà fún un ah! ẹ fún lówó iṣẹ́ rẹ mọ́ gbà tiẹ̀ jẹ́ lóbi lórí àwọn èèyàn kéékèèké náà ó gbé bàtà fún ṣúmẹ́kà ó sì bọ́ sí tó ní ẹjẹ́ ń dáhùn ọba fún ẹsẹ̀ lọ́ba túlẹ̀ ẹ sanwó sẹ́wọ́n mo fẹ́ dáhùn ní wà bá wọ délé tó ọ̀jà ilé ń bo nílé rẹ ọlọ àlọgbé ẹfẹ ni tọba yín ṣiṣẹ́ lówó rẹ̀ ẹ ti gbàṣẹ tọba yín ṣe sanwó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bá malé wọ́n bá kanlé wọ́n bá rẹlé wọ́n bá kunlé kọmọsáwó ó lè lò lówó tí wọ́n jẹ lẹ́gbẹ̀ẹ́ tí lágbájá di àwọn yẹn ẹ jẹ́ máa dúpẹ́ fọlọ pé kò jù bá rẹ ẹ fún lówó sẹ rẹ torí tẹ ẹ bá kùnà láti ṣe bẹ́ẹ̀ ta ni ọba yín jẹ àjọ gbèǹde Allah wọn àwọn bá ní kọ́ máa ń lẹ́sìn ọmọ kọ́ máa ń lẹ́sìn títí títí tí wọ́n sanwó fún wọn sanwó fún wọ́n tún ní sóò ní bàbá ní àwọn bàbá rẹ̀ fún abọ́ sí ẹlòmíì ọ́ dájú púpọ̀ ń di ọ̀ràn àwọn bàbá rẹ̀ fún abọ́ sí wò àníṣàn ọlọ́ọ̀ni ọba yín jà tó bá dijọ́ ọ̀gbìn dàgbìyà ẹ̀yin náà máa wá wò ó àwọn eléyìí ọ̀nà òbí táwọn ti jìn sí kòtò náà oníkálukú wa náà rí ibi tó náà ti jìn sí kòtò náà. ẹ̀mọ́yé èèyàn tẹ́yìn náà bẹ́ẹ̀ sẹ́tẹ̀ ti gba sẹ́tẹ̀ sanwó ẹja sanwó wọn lónìí o kó tó dijọ́ tí wọ́n gba ṣe wa fi fún wọn iṣẹ́ rí wa kó tó di a jẹ lówó lónìí o kárí pé a o gbogbo ẹni tẹ́ ẹ bẹ́ńsẹ́ tó ti bá yín ẹ ìgbà tí lọ gbà ń kọ́ ó ti ṣiṣẹ́ sanwó rẹ̀ fún tó o bá fẹ́ tó o nílò mọ́ lọ́kùn yẹn àmọ́ pé ẹnìkan wá ṣiṣẹ́ fún ọ wọ́n sì ti gbaṣẹ́ ọ̀ sanwó rẹ̀ ó kú palẹ̀ mọ́ o ọlọ́ni ọba ọjà tó bá fi jọ́ gbòdà gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ọba ni lẹ́rù ó sì ń bẹ́nu nǹkan tó yẹ kó mú wa ṣe làákàyè ilé ayé wa kìí ṣe téèyàn lè wà mọ́yà nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa èso alábòsí ẹnìkan níyàn nìkan jẹ kọ́rọ́nà lọ ibi tí ìdùnnú wa wà ń jọ gbẹ̀ǹdẹ̀ nu pé ọlọ́run èso alábòsí ẹnìkan níyàn nìkan jẹ kọ́ kálukú ni wọ́n lọ́wọ́ dijọ́ àṣírí ẹjẹ ká tètè mójútó wa àti wa ẹjẹ oníkálukú ti dá àmọ́ bá ń ṣe ń gbọ́ ní ìsìn ẹ̀yìn àtẹ tó ti ṣiṣẹ́ fún yín tẹ́ ti gbà tẹ́ ìsanwó fún ẹ dàpọ̀ ìsanwó wọn fún ẹ̀sanwó wọn fún ẹ mẹ́jọ ó dìgbà dáṣì rí òtù ní gbangba ìpínyàn tó eléyìí jẹ́ adíṣe ẹlẹ́kẹta tá a sì rí pé gẹ́gẹ́ bíi tìṣáájú rẹ náà ni àwọn àǹfààní pọ̀ ń bẹ alákòókò onáà pé jàǹbá haramu ni kabiratun min kaba'iri nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kó la ṣe nítorí gbogbo ẹni bá jàǹbá tó jàǹbá àmánà tó jàǹbá àbúrò tó forúkọ ọlọ́wọ́n bá ṣe ó ti jàǹbá ọlọ́wọ́n bàjá tó bá jọ ọgbẹ̀ nàìjíríà kọ́lọ́wọ́n wá jà ó túmọ̀ sí pẹ́sẹ̀ tó ga tó gbogbo lọ́sẹ̀ torí rẹ ẹ jàǹbá tó ní jàǹbá tó bá sì fi yín ọ̀pẹ kìnnì kan dàmú ọ̀gbọ́dọ̀ gbà tìlú kan bá wà láyé tó máa fi ọ̀yẹ̀ kọ́ ọ̀yẹ̀ kọ́ báwọn sì yí wàá padà tó bá ń kìí ń pè ń pè tó tó sí wọn náà padà sọ bí wà bí ọba jẹ́wọ́ ààrẹ tẹ́lẹ̀ tó bá ti tẹ́lẹ̀ jàmbá ọ̀dà ẹnìkan fọkàn tán wọ́n á jàǹbá rẹ̀ ẹnìkan gbára tì ọ ọ̀yẹ̀ra ẹni tí oní kó kí ọ lẹ́yìn ó fẹ̀gùn sọ́wọ́ jàǹbá ni ẹni tí oní kọ́ fọkàn balẹ̀ lápọn ọ̀dọ̀ tó ń aburúkọ ni wàá bọ ọ̀dọ̀ rẹ̀ láburú tó wàá bọ jàǹbá ni tọ bákan náà nínú tábìsì tó fi hàn wá onáà ní kíkà sọ ọmọlúwàbí dẹrú dáńdá táǹgòwẹ́ táǹjẹwẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá rẹ̀ ah báwo láyé wọ̀ bá ṣe dá tó nàìjíríà yìí tó bá sí pé ìjọba gan mọ rírì ẹ̀sìn islam wọ́n bá kà á wọ́n bá gba àwọn olùmọ̀ ẹ̀sìn islam láàyè lọ́nà tó fi jẹ́ pé ẹ̀kọ́ ẹ̀sìn islam yóò hàn wọlé lọ bá kálu àbúrò ọba dínkù bàjẹ́ ṣùgbọ́n àwọn ọ̀lọ́nà tọ́fi lè gba àwọn èèyàn wálé ju bọ́ọ̀lù lọ àfi music lọ́dọ̀ lónìí nàìjíríà kan ti sọ bẹ́ẹ̀ wọ́n láwọn èèyàn tó important ní nàìjíríà làwọn bọ́ọ̀lù àtàwọn ilé àwọn olórin ẹgbẹ́ nàìjíríà dànù lọ́wọ́ bá àwọn ilé olóyè important nàìjíríà nàìjíríà sí kọ́ńtì ó ti dànù kí sùkú ò tilẹ̀kùn rẹ̀ káwọn ńlá ká ìkọ́ kó dé túmọ́lé tó lè túmọ̀ sí pé tó bá jẹ́ pé gbogbo èèyàn náà ló bá láǹfààní àti gbọ́ kílẹ̀ kọ́ tẹ́sí islam kọ́ wa ó kéré jù àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n já wọn nídìí ìwà àbàjẹ́ irú ìta máa ń ṣe lórílẹ̀‐èdè mi nù wọ́n máa ń sponsor gbogbo orú àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí ìjọba wà ń bẹ tí wọ́n máa ń gbé sínú mídíà kí gbogbo ẹni tó wà nílé àti lẹ́nu iṣẹ́ fún láǹfààní àti bọ̀ nítorí tó lè túlẹ̀ ayé wa sí i ìjọba gan tẹ́ rí yẹn kò lè rí nǹkan kan achieve tẹ́ bá fọwọ́ ẹ̀sìn sẹ́yìn nítorí pé àwọn èèyàn máa ń gbọ́rọ̀ fáwọn olùmẹ̀sìn lẹ́nu irú ètò ẹ̀gbọ́ síjọba lọ tólùmẹ̀sìn bá pàkíyèsí àwọn èèyàn kiri ìdá wàláhì ẹ̀rọ àdúrà ẹjọ́ ọ̀mẹ̀sìn ló ti wọn bá bá ṣe gbọ́ sí nínú yọ̀ọ̀dá ẹ̀rẹ̀ ni tí wọ́n pàtì ló ti wọn bá bá ṣe pọ̀ tó tí wọ́n pọ̀ ẹ̀mọ́yìn nǹkan tíjọba ò ní kẹ̀sì táwọn ọmọ pé wàá mú wa wàá mú wa kásì ẹ̀mọ ẹni tí ò ní ká ẹ má sọ ni àárín tó máa ṣẹlẹ̀ tó bá ní ká fún bébí náà nù ní ìsìn wọn ní ká ẹ má fẹsẹ̀ kú títì wọn fi bọ̀ àbí wọn fi bọ̀ gbogbo wáyà tó ń ṣe gan ẹlòmíì ó tún kùn pé ò tó bẹ́ẹ̀ máa sọ fún ẹ pé mo omi dé ń jáde báyẹn lọ. àmọ́ tó bá gbólùmẹ̀sì lọ sọ tó sì gbé kalẹ̀ lọ́nà tó yẹ wàhálà yọ ya ìyẹn láì jẹ́ pé wọ́n fẹ́ nìkan sọ wọ́n sì rí èyí wá ní látara bọ́ọ̀lù ni wọn ò ṣe ní ṣe ọ̀dà ni wọ́n sì máa ṣe tọ́da látara mísíkì táwọn ọmọ òfò ń jó ń hòhò ni wọ́n ti gbọ́rọ̀ ẹ gbé nàìjíríà náà sànù nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ wọn náà ní pé sanwó òṣìṣẹ́ fún òṣìṣẹ́ tó ti ṣiṣẹ́ wa ń bẹ́ẹ̀ nu àwọn ńláńlá ń bẹ́ẹ̀ nu àwọn ńláńlá ẹgbẹ́ ṣiṣẹ́ ẹsẹ̀ pé tí o ṣiṣẹ́ kankan ẹjọ́ o ní gbowó because Islam náà kọ́ akátúnkọ́ o torí pé gbọ́n máa ń kà ní ìyàwó tó kà mí fún ọ ìpẹ̀tọ̀ o ṣiṣẹ́ because tó bá ṣiṣẹ́ ọ̀bá kówó so gbogbo ẹ̀ fifty fifty náà bí wọ́n sì lè tákù bàbá tó gbéṣẹ́ fún ọ òun náà ni tó fi tákù tiẹ̀ náà pé iṣẹ́ tó ṣe jẹ́ ẹni láti gbàtílẹ̀ tí wọ́n lọ sí ilé ẹ̀yìn ẹ̀ tí ẹni láǹkà ìbáraẹ̀wò say to ju kọ́tà ok ókè kíní kan divided by four so yé dọ́gba so islam ò gbà pé kémi ọyún ọjẹ kò sì gbà kí wọn náà ṣe kí ni ọyàn mi jẹ ẹ lè rí islam nìkan. ìgbé ọ gbọ́dọ̀ yàyàn jẹ wọn ò nínú àǹfààní tá a pe islam ó sojú kòkòrò láti fún àwọn òṣìṣẹ́ lẹ́tọ̀ọ́ wọn. kíní kan labour congress gbogbo kíní irọ́ lásán tẹ́ máa ṣe wọ́ọ̀dì wọ́n tún lè lọ́ọ́ pe lérí kí wọ́n tún máa sọ òòlì lọ́ọ́rí tí kò rọ̀ọ̀rọ̀ irọ́ lásán kí ló ń rìsọ́ọ̀tì tẹ̀bí rọ̀ yìí náà lọ́ọ́ da tí a ga sísè wá tí kálukú tutù mo rò pé yé wa àmọ́ tó bá gbé islam islam ti gbẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ islam ti gbẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ ah nínú kọ́ gbẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ islam ọba ìjọba sọ̀rọ̀ wọn ò gbà wá láyè tẹ́wọ̀n kí wọ́n ti localize àwọn olùkọ́ islam ọgbà ìjọba sọ̀rọ̀ pé fún ọlẹ́tọ̀ mẹ́yàn islam ó sì tó gbó sísẹ́ náà sọ̀rọ̀ gbogbo gbàtẹ́ fi lọ bí sẹ́ ẹ̀ ní gbowó ẹ̀ sẹ́yìn ọgbà bẹ́ẹ̀ <laughs> wọ́n ní no work no payment àwọn sọ pé no payment no work ìjọba ló ní no work no payment òṣìṣẹ́ ní no payment no work ok èwo ló ṣe dé. <laughs> ṣe no work no payment ló ṣe déédéé yes ó ṣe déédéé so ẹ̀yin náà no payment no work àwọn abọ̀sán gbogbo ìgbà tẹ̀ ẹ̀ ṣiṣẹ́ no work yẹn ẹ̀ ní gbowó wọ́n ọjọ́ba ọjọ́ mẹ́ta wọn fi ṣiṣẹ́ lóṣù yìí wọ́n daṣẹ́ lẹ̀ ní twenty eight days So yẹ wa thirty one minus twenty eight ó kú kí ni So ẹ wàá divide owó oṣù kálukú lórí thirty one nítorí bá mú jáde times three owó ọjọ́ mẹ́ta mẹ́ta owó ọjọ́ mẹ́ta mẹ́ta owó ọjọ́ mẹ́ta mẹ́ta tó bá dosù tí mọ̀ wọ́n da sẹ́dá bọ̀ ní ìdálẹ̀ torí tẹ́ ẹ bá fi lè kówó sun tó bá pé aráàmù ẹ gbà ìsìláàmù sọ ìtọ́fẹ́ lẹ́tọ̀ eléyìí túmọ̀ sí pé ẹ rí i pé sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ fi kórìíra ìsìláàmù pọ̀ torí justice wà mí iṣẹ́ tó ṣe ṣe lè gbowó rẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe wọ́n náà ṣe sanwó wọn so ẹ̀ lè rí bomi àfi nínú ìsìláàmù islam ọgbàgbọ́ jẹ́ haram kò sì gbàgbọ́ fi haram tọ́yàwó àtọ́mà rẹ̀ islam ò sì gbà kẹ́nìkan náà yàn wọ́n náà ṣé tó bá ti ó gbowó ẹ̀ torí ẹ̀ ló sì pépé láwọn ìlú ìsàwọn ìdásẹ́lẹ̀ kódà ló di wọn sẹ́jú kan láì ní kí wọ́n dásẹ́lẹ̀ tó bá lọ kẹ́kọ̀ọ́ tó máa sọ fún ẹ pé yìí ọdún mẹ́rin àti oṣù mẹ́ta àti ọjọ́ mẹ́rin àti wákàtí méjì ní ọ̀tàn wàláì bí sì tàn pé ìjọ kan lolùkọ́ wà ìjọ kan ni wọ́n dá kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó lóun ò ní táyé ìdọ̀rùn ò ní gbọ́ dasẹ́ lẹ̀ láwọn ti wà yìí àdánwò ńlá ọdún ọdún mi náà rí bẹ́ẹ̀ ẹlòmíì ti di bàbá arúgbó ní ìsìn láwùjẹ́ kódà tó gbogbo etí ṣe ségesège náà ọlọ́run bá kakó lẹ̀ ọlọ́run ti kí ọ̀rọ̀ gbogbo ọmọ lọ déédéé ọlọ́run bó ní jẹ́ kí kùnà kọ́ máa bá lọ síwájú wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa